Ajíbọ́lá o Ajíbọ́lá o Ajíbọ́lá o ẹmẹ́rin mo fi wọn. tó létí ló dáa fún mi orí kì í jàjàdùkú tó wù ú ó rí bá ti ṣe èrìgì kì í jìjàdùkú tó wẹ̀ yín yóò dáa fún ọ ọ̀rọ̀ rẹ ó dayọ̀ gbogbo ètùtù tá a ti ń ṣe fún Ajíbọ́lá eléyìí ni ìparí gbogbo ẹ̀ Ajíbọ́lá mo fẹ́ kó o bójú ẹ kó o wẹ̀yìn. kí ló rí. kí lọ́wọ́. wọ́n wọ sọ funfun. Ajíbọ́lá o sórí iṣẹ́ tá à ń ṣe fún ọ yìí iṣẹ́ àánú ni ìdí rẹ̀ la fi lu àwọn ọ̀yà pupa tó sì wọ aṣọ funfun tá a bá fẹ́ ṣe òdì kejì ẹ̀fọn ọmọ ẹlòmíì wọn ò jẹ́ ìyá dúdú wọn ò sì wọ aṣọ dúdú ìdí ni pé ọ̀rọ̀ rẹ ti dayọ̀ ẹ̀yin ìyá o ẹ bá Mr. Ajíbọ́lá lọ́rẹ̀ àjíbọ́lá obì àánú rè o. gbogbo ibi tó bá ti ń lọ wàá máa rí àánú gbà o. àṣẹ. gbogbo ohun tó bá dáwọ́lé á máa yọrí sí rere o. àṣẹ. gbà kó o fi sápò. Adibola. Ma. Adibola. Ma gbogbo ohun tó bá ń dáwọ́ lé amáyọ sí rere o wàá rí bá a ti ṣe wàá rọ̀nà gbégbà. gbà tó fi sápò. Ajíbọ́lá Ajíbọ́lá. ṣòro bí ọwọ́ mi obì àánú ni ọmọ aráyé máa máa ṣe é lóore o gbogbo ibikíbi tó bá ti ń dé báyìí wọn á máa fojú àánú wẹ̀ ìrì owó ìrì ọmọ á máa bẹ gbé. gbà ojú sáfù. yóò dá wa fún wa àwọn ọ̀yá ti fàṣẹ sí àròsí ìlànà wọn. Ajíbọ́lá. ṣé o róbì tán fún ọ yìí gbogbo ìgbà kí ìgbà àti àsìkò tó o bá ti fẹ́ bá àwọn tó o fẹ́ bá ṣiṣẹ́ nípàdé ní kó máa jẹ obì ó sì rọ́nà gbígbà. a ò máa yín ọ́. bàjá ah, eh, mo ti ṣetán mo ti fẹ́ máa lọ sọ́dọ̀ sí i. o lè dúró díẹ̀ kó mu tíì. o lè dúró time ti lọ and apart from that ṣé òun fún mi ní appointment pẹ̀lú àwọn ní heritage consultant company lónìí. ok gbogbo mi. so mo gbọ́dọ̀ lè ṣọ̀kọ̀ lọ. jíbọ́ lọ́jọ́ òun ló rẹ̀ ń tó ń jò. ó oh, mi ò sọ fún ẹ dókítà ló rẹkọmẹ́ndì ẹ fún mi. dókítà rẹkọmẹ́ndì òbí fún ẹ fún kí ni. ó kàn sọ ó ní pé bóyá bóyá ní kí n máa wọ́ọ̀tì height àbí nǹkan ó jà sọ nǹkan kan ṣá. height kẹ̀ láti fi obì wọ́ọ̀ṣì height wo woman wàhálà ẹ̀kọ́ mú lọ sọ́fíìsì járe. okay okay mọ́wọ́ ẹ̀ wa jẹ́ ká pray. àdúrà tó gbà àdúrà rẹ̀ gbà ní orúkọ jésù ní orúkọ jésù olúwa ọlọ́run alágbára mo dúpẹ́ fún ìdílé olúwa gba ọpẹ́ wa ẹ̀mí mọ́ gba ẹyin wa. ó ti tó jàre. Ah, kí ló máa ń ṣe jíbọ́lá báyìí ná àdúrà máa ni okay i cover you with the blood of jesus. Ese es nuestro

mo sì sọ fún ẹ mọ́ màá pè mí lẹ́gbẹ̀ẹ́ mọ́ ọ̀fọ́ ọ̀rọ̀ ó <laughs> di pé mo ní bọ́dì ni. <laughs> anyway lóòótọ́ ni ọ̀gá travel lọ sí Germany mm, kọ́lẹ̀ tó ń lọ ọmọ mi sí i. kí ni ojú tó ń ṣẹlẹ̀. <laughs> màá fẹ́ kó gẹ́sì. ọ̀rọ̀ títí ṣé ìwọ ti rọ́kọ̀lá tó ń gẹ́sì rí I'm not good in guessing kí ni o ti gba sálárì ẹ. eléyìí tí mo gbà ju sálárì mi Jíbọ́lá ọ̀gá travel wọ́n ṣe award contract. contract wo. contract wo apply for lọ́dọ̀ of course check in. títí twenty million naira oh my god ah ah àwọn áńgẹ́lì wọn wọ́n ṣe mistake fún ọ̀rọ̀ mi honestly ah kí ló ń ṣe wọ́n tẹ́ pé wọn ò bá tiẹ̀ dílé mi díẹ̀ kí n má ti máa rí ẹ̀ you supposed to be my wife i'm not joking titi honestly i must confess to you láti gbà tí mi àti ẹ ti bẹ̀rẹ̀ sí date ara wa life mi ti change ó ṣì ń pé omi tí mo máa mu cup kan mo tẹ́lẹ̀ mo ti mu méjì mo lè bẹ̀rẹ̀ sí fresh ah, twenty million naira so wọ́n ló máa sọ mí di mílíọ̀nù láyé mi títí ọ̀gá ìdáàlẹ̀. ọwọ́ ọlọ́run ló yẹ máa dúpẹ́ àti pàápàá ọwọ́ àfà ṣe pé mo sọ fún ẹ pé àfà yẹn kì í bá tì mí. ṣé o bìlẹ̀ pé in fact mo ti ṣe àfà ah mo ti ṣẹ̀ṣẹ̀ lẹ́dà wọn títí you know what by the time tí mo dé ọ́fíìsì ni tí wọ́n sọ fún mi pé chairman travel ọkàn mi kàn lọ kàrà ń pé ah, ah kí wàá ní àǹfààní òbí tí àáfà fún mi ó kàn fẹ́ kí ní nínú ọ̀nà ẹsẹ̀ sí lè ní pẹ̀lú òbí tó ní kí máa jẹ bó by the time tí mo dé ìbàdàn fún mi check-in sí mo discover pé àáfà yẹn confam mani àáfà yẹn confam ẹlẹ́dàá àáfà kó dáríjì mi o lọ́lọ́ yẹn fa ẹ̀ ah. Um, Jibola. Yeah. One more thing. Tell me. Owó bá ṣe máa ń pàdé ara wa ń bíbá ẹ̀mí láìkẹ́. Níṣẹ́ ni mo rí pé a kàn ń disturb àbúrò ẹ̀. Sori ọ̀rọ̀ tó sọ yẹn, you are making a reasonable point but with wrong approach. Ah, àbúrò mi tó sọ ń sọ̀rọ̀ nípa ẹ̀yìn <laughs> tó máa ń mo ṣe jẹ́ láìfẹ́ lẹ́yìn Ọlọ́run mi mo pọ̀ fún èmi mú wọn ní school aṣọ́wó tó gbọ́dọ̀ à ń sọ̀rọ̀ wọlé lẹ́kàn but anyway yes by the way ṣeré wọ̀ gan fúnra rẹ̀ kò mọ gravity ara rẹ̀ lọ́wọ́ mi because i'm very sure pé tó bá mọ̀ kò ní máa bá mi sọ pé ó yẹ kí n lọ bọ̀ hotel fún ẹ hotel báwo ṣé proposal tí mo kọ sí company yẹn tí wọ́n fi mi check off twenty million naira ṣé gbogbo yẹn mo fẹ́ fi ṣiṣẹ́ ni láìlá ìlàlá ò kọ́lọ̀ mọ́ bá yọ̀ mí jẹ́ láìlá ìlàlá ò kọ́lọ̀ mọ́ bá yọ̀ mí jẹ́ láìlá ìlàlá ò kọ́lọ̀ mọ́ bá yọ̀ mí jẹ́ láìlá ìlàlá kọ́lọ̀ mọ́ bá yọ̀ mí jẹ́ láìlá ìlàlá ò kọ́lọ̀ mọ́ bá. Bàjá. Bàjá kí ló ṣẹlẹ̀ kí ló fa nínú orí báyìí? guess what? you can't believe this this the check of twenty million naira láti lè ṣe ní heritage construction company. wow praise god. my dear ẹ dáhùn mi. dáhùn fún kínní mi lè gbógo ológo fún ah àfa ojú ọmọ ní tí ọ ṣé n sọ kínní kan fún yẹn ẹ bá sọ nǹkan mi fún ẹrọ lọpa àwọn àfa lọlọrun kò lè ayé lé lọ́wọ́ wàbíláyì tàòfíìkì kọlọ́jẹ́ ṣe kò ń gẹ́rẹ́ wàbíláyì tàòfíìkì kọlọ́jẹ́ ṣe kò ń gẹ́rẹ́ wàbíláyì tàòfíìkì èmi ṣe kò ń gẹ́rẹ́ ẹkún mi orí ṣé rí ọ̀pọ̀lọpọ̀ yẹn láti ṣerú orí báyìí fún tó tiẹ̀ tún jẹ̀yìn lọ́pọ̀ ọ̀mọ́ orí. Ah, ẹ̀yìn orí bákan náà àrípẹ́tà ń bí mi tí ì ní mo re à àfà èmi mo mọ tójú mi rí kí títí tó mú mi wá sọ́dọ̀ yín bì à mo pò ní ọ́fíìsì wọn parapara wọn ti ẹ̀ ti bẹ́ẹ̀ gbẹ́rin rí mi ọ̀gá rẹ̀ ò tiẹ̀ recognize mi gẹ́gẹ́ bí contractor bóyá ó rò pé mo fẹ́ bọ̀ nǹkan ní ti ẹ̀mọ́ tó ń rùn pa mi kì í fún mi lọ́dí ẹ̀sẹ̀ rárá but àtìgbà tí mo ti bọ́ sọ́dọ̀ yín bì gbogbo àwọn kẹtẹ́ pé kí n máa ṣe gbogbo ẹsẹ̀ pé máa di òbí ewúwẹ̀ àyẹ̀ngbà mi bàjẹ́ bá wọ ẹnu mi dọ́pọ́n títí rẹ̀ mi mo mọ ohun tí mò ń fún ṣe bàbá ní tẹ́lẹ̀ ọ̀dọ́dọ́ díkòdò lọ́mọ tí ń mọ́ jẹ́ pérégidé omi wọn táwọn pé ah, àfubì làásùn làfà máa ní máa jẹ kí n máa tún ṣe wẹ́lẹ́ ah, náà lọ́bọ́ sí o ní wà ní sẹ́yìn bí mo ti gbowó yìí gbowó yìí ti tẹ̀mí lọ́wọ́ mi wò títí tí mo ronú ara mi ọmọ ni pé mo gbọ́dọ̀ fẹ̀mí ìmoore hàn fáà mi èèyàn dáadáa làáfáà mi mo gbọ́dọ̀ fi ẹ̀mí ìmoore hàn sẹ́yìn mo ti kọjọ five hundred thousand naira nìyẹn mi ò ra singlet fúnra mi mo ní kí sẹ́ẹ̀rí wá rí ìdí mọ̀ ń sọ yìí o kékeré rí yìí o <laughs> mo tún náà àwé kan lọ́dọ̀ wọn tẹ́lẹ̀ yìí bá tún lè bọ́ sí báyìí tọ́bẹ̀ click àfà ah. ẹ̀ ti bọ́ ayé ẹ̀ ti bọ́ ayé wọ́n á rò pé presidency rẹ̀ ti ń ṣiṣẹ́ ni mo ṣe máa tẹ́ kí ẹyin. kí lẹ́lẹ́ ti ṣe. pé mo yọ five hundred thousand naira mo fi bá yẹn ra káà yẹn. àgbàdo èdè márùn-ún ní ìwádìí tó túmọ̀ sí pé ọmọ lọ sí o ìyàwó lọ sí àwọn tó bá tún súnmọ́ yín bàbá wọ́n fara gbáyún ẹ dákun ìgbà mi kí mo ṣe ẹ ṣàánú mi ẹ ràn lọ. kò yẹ kẹtí lọ́wọ́ yẹn kò yẹ kẹtí ìnáwó ẹ pẹ́ẹ́pẹ́. ó ní àwọn ètùtù pàtàkì kan tó yẹ ká ṣe kẹ tó bẹ̀rẹ̀ sí náwó ọ̀hún. ìmọ̀ ìmọ̀ èmi kan wò pówó ti dé ni dákun ẹ gbà mí àfọ ẹ ṣàánú mi. yóò látúnṣe ìjọ wọn ní ìtí mo sọ fún yín pé ẹ gbà ṣẹ́ẹ̀kì ṣẹ́ẹ̀rì gbà. mo gba mo gba ṣẹ́ẹ̀kì mo gba ṣẹ́ẹ̀kì. ẹ má wàá fọwọ́ kọwọ́ náà lọ́mọ́ o. ṣé owó ìdókòó lẹ. ẹ má yọ éèpì nínú ẹ̀ ó dìgbà tá a bá parí gbogbo ètùtù tá a ṣe lórí kó tó di kó lè di yín lọ́fẹ́ kò sí nǹkan kan kò sí nǹkan kan ní tó bá jẹ́ pé káṣí tuntun ni kó fi ṣe ẹ̀ ṣe. kí ló dé tí náà gbọ́ gbogbo nígbà yìí ẹ̀sà wọ́n ti fẹ́ẹ̀ ẹni sùn. ah olúwa mi ti ń bọ̀ wọ́n ti pẹ́ dé. Gerari, gerari, gerari, gerari, keraja, gerari, gerari, jah, gerari, Famusa, famusa, sọnù kẹsàn-án wa, mo bá àwọn àwọn olóṣọ mú wípé mo ti ní àlejò nítorí arákùnrin mo fi padà kárajà kárajà ẹ̀dìdì kí ló kọ yín. jíbọ́lá nìsa. ẹ jókòó ẹ jókòó. ìsà jíbọ́lá tí mò ń sọ fún yín. afáàmùsá nífẹ̀ẹ́ yín gan-an. Hmm. Hmm. Hmm. kárajà ẹ jọ̀ọ́ Hari Jumat. Hari Jumat. Don. Don. Dove sta? Dove sta? Scelgo. Caragi? Caragia. Chi? Karaja? Karari. arábìnrin tẹ káyì olórí kábíyèsí kọ. wọ́n wà wọ́n ti ẹ̀mí kí. ẹdùnà ṣé ọjọ́ méje ti pé ni. ó ti pé. ẹni sùúrù ṣáká. ṣé àwọn àjọyọ̀ ti dìlé fáà iṣẹ́ àwọn olórí. wọ́n ti parí ẹ̀sán. nígbà wo. aago kan àbúrò àná ni wọ́n gbé wá sàn. ṣé wọ́n ṣì wà ń bẹ̀ wọ́n ti lọ sọ. kílẹ̀ tó sùn mọ́. sà mi ò lè sùn wọ́n torí pé wọ́n pẹ́ wà lára àgbè sà. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni lọgbẹsẹ wa. owó yín nìyẹn. ẹ ṣe gan o ẹ jẹ́ n bá yín wá. Mm, mm, mm, ẹ má ṣe yọnu àwọn ò kí ń gbowó lọ́fẹ̀ẹ́ ni àwọn àjọ̀nù fi fún wa lọ́fẹ̀ẹ́ la máa dẹ̀ máa fún yín. sẹ́rí ó ti ká gbogbo abúlé tó wà bẹ́ẹ̀ kúrò ẹ lè máa náwó náà lọ báyìí. àwa fẹ́. ẹ kàrà ìjà arábìnrin ó fẹ́ lọ kí ìyá ọkọ ẹ lọ́kùnrin náà. bẹ́ẹ̀ni sá bẹ́ẹ̀ni sá bẹ́ẹ̀ni sá. ní Òṣogbo. bẹ́ẹ̀ni sá. má lọ torí kò léwu. ejò sá ṣé kò sí ohun tí a lè ṣe sí ni sá. má lọ. wọ́n ní ẹ má lọ. dábọ̀ orí. rárí rájà afáàbùsá. ẹ kú sẹ́sà ẹ kú sẹ́. báwo ni arákùnrin ṣe jẹ́ sí i. ẹgbẹ́ gidi ni wọ́n. ọ̀rẹ́ ni wà. ẹ wo ẹgbẹ́ owó yín wá síbí àwọn oníkankan fi owó yín ṣe. kákà ká burúkú ń bẹ fún yín ni. ńgbà tí èsì pé ti tèmi náà yọjú mi ò fọ à ṣébi wo náà ṣe ṣẹ́ni iyọ̀ nìkan ní ròyìn ara ẹ̀ lọ́bẹ̀ ó mú èèyàn bá fi ẹnu bá ni èmi ní ìsọ mi àfa àmọ̀sá ojú òkú ní tì yín. ẹ ṣe jàre ọkùnrin jíde ọkùnrin ọkùnrin ìwọ gbowó tán àbí ó wá sá ó sá fún wa pátápátá ẹ nígbà tó dẹ̀ ti gba owó ó mọ bó ṣe máa fi kọ́ọ̀lù tó fẹ́ fi kọ́ọ̀lù báyé wa jẹ́ lọ́fíìsì wa o o wá gbowó tó ń sìn o ò mọ̀ náà o ò mọ̀ fóònù nọ́mbà mi mọ́ o ò mọ̀ náà ọ́fíìsì wa mọ́ àbí. títí máa jẹ kò tó yẹn kò tó yẹn ẹ ọlọ́run má jẹ́ kó pa mí o ọlọ́run má jẹ́ kó pa mí o ah, ó ṣàmọ̀ pé mi láìpẹ́ wàhálà gbogbo yìí kan náà ni ó mọ̀ kó tó bá ń sọ̀rọ̀ wàá gbọ́kàn mi sókè ni. Ah má jẹ́ kí n lápá tẹ́yìn jọ mo fún lọ́wọ́ bá bì ẹ́ mo fún lọ́wọ́ bá bẹ̀ jọ ẹ́ ṣé ọ̀rọ̀ tó fẹ́ sọ náà ilé ló dẹ̀ wá kára máa rẹ bẹ́ẹ̀ pé kíní kan pàdé rò pé mo ṣe lè wà báyẹn sí ẹ ṣé o rò pé mi wá appreciate ẹ ni ẹ má jà mo appreciate ẹ náà mo nǹkan tó ṣe fún mi mo mọ rírì ẹ and i'm not an ingrate ṣé mi ò lè fi bí sán fún ẹ náà oríire ló ṣe fún mi ẹ for your information ṣé olówó tó ń sọ̀rọ̀ ń pẹ̀ yìí mo fi ọlọ́run bá ṣe before God and man mi ò tí ì ná kọ́bọ̀ bẹ́ẹ̀ mi ò fọ́ kàn kankan bẹ́ẹ̀ because mi ò lè tí ì náwó yẹn tó láwọn ètò kan tí mo gbọ́dọ̀ ṣe lórí owó yẹn tí mo bá kábàámọ̀ ẹ̀ máa jà anyway it's not your fault I can't blame you kò lè yẹ. kò lè yé mi. kí ló ní pé kò lè yé mi. àbí èèyàn burúkú ló pè mí ni wo èmi ò kì í ṣèèyàn bẹ́ẹ̀ o àti pápá mo fẹ́ kó mọ̀ kọ́kọ́ pé nǹkan tó bá ti dé bá ojú ó ti dé bá mú tó bá mọ ọ̀nà tó lè gbà lórí owó yìí tó fi ní kábàámọ̀ gbogbo ẹ̀ ní kó gbà tó bá dẹ̀ jẹ́ ti àwọn ọ̀gá mi ni màá bí mo ṣe máa bẹ́ẹ̀ cover up tó ń fi ní máa béèrè lọ́wọ́ ẹ̀ pé ibo ló bá ṣẹ́ dé. kò ṣe tí rí nǹkan sí that is why i love you eh? kò sí nǹkan náà tó fẹ́ ṣẹlẹ̀ láyè you are always by my side my darling my darling. My darling àwọn àṣẹ wa pa. ọ̀gá o ẹ̀rọ adé bá mi ti bá wù ẹ̀ báyìí. ṣé làmì ló ń dẹ́rù bọ̀yà bẹ́ẹ̀ wò ọ̀sẹ̀ ń rí ni. ìlà báwo bá mi kọ́la. ẹ kí wàá ni. ìyá táyé náà dẹ́ kọ́la àwọn tí bá kàn dé wù ẹ báyìí ẹ̀rù abà mí àyà mi kàn ṣe gbà lójijì. o serious ṣé bọ́ jẹ́sàn gò ni. ṣọ̀gbọ́n ga. ẹ kí wàá lọ fẹ́ fi de orí ẹ pé ọba fi mí wé kinní kúkúrú ní ẹ̀ma tán yóò dìjà. dúró mo fẹ́ bèrè ọkọ̀ lọ́wọ́ ẹ̀ náà ọmọ kan tẹjọ ń kóra yín káàkiri. ọmọ ló ń pè ń kàtìkàtì. ọmọbìnrin tẹjọ ń gbé yín káàkiri ni mò ń bèrè ọwọ́ ẹ̀. ìwọ ni ọjọ́ ń ra wọn káàkiri sọ ọjọ́ last man ni àbí ìwọ ni ọjọ́ ń ra wọn káàkiri ṣé títí lọ wá ń pè lọ́mọ kàtìkàtì. Ah, ẹ̀pọ̀ àti mi ìbá morúkọ ẹ̀ kọ́. ń bẹ lára ẹ̀ o má ṣe lọ́n látara ọmọ yẹn ọmọ dáadáa ni o eh. honestly she is nice girl kó má ṣe girlfriend lásán ah, ọmọ yẹn life mi ni o ẹ̀mí mi lọ́mọ yẹn o ah, kò lè in fact n bá sọ details fún ẹ ń ọmọ yẹn wàá máa ṣe àdúrà fún ni road tó ń life mi ò kéré bó ṣe wà yẹn ọdọ kò bímọ fún mi bọ̀ tó bí àlàáfíà. ìyá kẹ́míkọ̀ yẹn bẹ́ẹ̀ láfíà iṣu ló bí. Hmm, not really it's not ó oh, mọ̀ pé tí mò ń sọ ò gẹ̀tẹ̀ sórí àwọn àgbàlagbà wọn ni pé ọ̀rẹ́ tí a bá ń ṣe tá a ní ká mú tó ń jẹ kú ebi ní tó rìn ká ọ̀rẹ́ yẹn ò lè last ọmọdé iṣẹ́ kan bọ̀ lọ́wọ́lọ́wọ́ sí mo fẹ́ gbà ní kọ́mpìnì wọn tó bá mọ iye tí owó ṣẹ́yìn jẹ ọlọ́ọ̀lọ́ọ̀ ọlọ́mọ ẹ̀dẹ́ ló jẹ́ and again even gan iṣẹ́ yẹn ò ti tẹ̀mí lọ́wọ́ sí ó tún ti propose for another job fún mi láti gbà níbi iṣẹ́ wọn yẹn. mélòó ló ti gbà tẹ́tẹ̀lẹ́ bí fún ilé tó ń bẹ ṣe. Hmm, kẹ́kẹ́ pé mo ti gbà about two ni about two. jọmọ ẹgbẹ́ mi gbàtílé dìyẹn ṣá. kí ló ṣe fún ẹ mo ní mi ò gba tiẹ̀ ṣé wọn pé mi sọ lẹ́yìn ẹ̀ kì í ṣe pé ní kọ̀ọ̀kan ló wá sọ mò ń sọ. sórí ọmọ tí wọn bá bí tẹ́ bá pa màálù fún nítorí ẹ̀gbánu ẹ̀ǹdí á sì bí náà tẹ́jà wọn pa fún àbí wọn bá pa ẹ̀fọ́ lásán orí rẹ̀ ò burú. wọ́n ti sọ náà pé tóbìnrin bá kó sí ọ̀lẹ́mi tán tó bá ràn yàn níṣẹ́ Ghana ó mà dàbí ìgbà tó ràn yàn ní lasami báyìí. wọ́n ṣàmárì bí ìyàwó so picture tó bá hàn sí wọ́n ṣàmárì bẹ́ẹ̀ kàkàrà farabalẹ̀ kíra ẹ̀kú rere ṣe orí owó tó ń wò yìí hmm. tó yẹ kó ní alámọ̀ gidi ni kò yẹ kó ná níbẹ̀ nítorí orí la ń bọ̀ fún ẹ orí ńláńlá ní ìlọ́po ìlọ́po lọ́nà mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ó yẹ kó ṣẹlẹ̀ fún ẹ àmọ́ níwọ̀n pàtó ti nọ́mbẹ̀ a ní láti ṣe ètùtù lágbára ṣé o ti ṣe tán. ẹ̀mí alágbára la ó lò fún ẹ. ṣé bí àwọn ẹgbẹ́ kírípítà. <laughs> alágbára tí mo ń sọ̀rọ̀ nípa ẹ̀ ẹni tó ń bá àwọn àjẹnú sọ̀rọ̀. ẹ̀mí ò mẹ́rin kan mi ò lẹ́nu kankan bá wọn. mo ṣetán láti ràn ẹ́ mo ṣetán láti ràn ẹ́ lọ́wọ́ dìde dìde. Hmm. ẹ̀mí àfa Musa la lò. Hmm. mo sọ wípé a máa fi ẹ̀mí ra ẹ̀mí o sọ pé ṣe kìí ká máa pa wọ́n pípa ni. ẹ pa wọn ni ìrìn àgbọ̀dún dẹ́n sọnù mo ń wẹ ọdún mo tún sọ pé bó ṣe rí abẹ́mi rò pé ẹ̀kan náà lágbára pé ẹ̀mí wọn wọ́n bá mi fi ṣe kankan ni bíbélì tèmi kọ́ mi ni pé ẹ má pànìyàn pípa lápá. jẹ́nu dáríkẹ́. ṣé àfàmùsá kò súnmọ́ mi ju wọn ni. láàánú mi ni ẹni lọ́nà mi lọ́ọ́ ti gbogbo sẹ́yìn mi bọ́ sí i kájí àgbọ̀ fún mo fi bí mo fi kí mójú olóore. wo sórí àfàmùsá èmi ẹ̀ tí àjọ jẹ bẹ́ẹ̀ sì ni àjọ mu mo ṣetán láti dá nítorí tiẹ̀ nìyí tẹ́ ẹ tó bá sọwọ́ ni ọlọ́run tó sèmi. <laughs> máa gbé owó ẹ lọ àmọ́ jẹ́ kí n sọ fún ẹ wàá ah, kú ọmọ á ìyàwó á ẹni mẹ́ta nídìílé ìyá ẹni mẹ́ta nídìílé bàbá torí pé pípò tí ń ná nínú owó yìí ni ìbáṣe sọ àmọ́ torí pé ó ti ná ń bẹ́ẹ̀ òun ló fà á tí ẹ̀jẹ̀ fi ń tẹ̀lé káàkiri. ẹsikísà mo lè kú o orí tí bíbélì tèmi sọ ṣé o mọ̀ wípé ẹja ni ẹja ń jẹ sanra bẹ́ẹ̀ sì ni àràgbé nílé ayé. dandan ni pé kẹpa àfàmùsà kó tó di pé arìkìní ìṣe ni. bẹ́ẹ̀ni àfàmùsà la lò. wọ́n lè pẹ́ ẹ̀ lẹ́gbàá mi fọwọ́ torí ó ti wò mí ìlépa díẹ̀ gan ó sọ pé ọmọ pé kò di di èèyàn bàbá ìjọ sì tù mí dé bá fẹ́ pa wọ́n náà ẹ dákun. jàkárà. ó sọ pé ó fẹ́ sọ̀rọ̀ kan fún mi kí ló ṣẹlẹ̀. ẹ wo ìrìn kò fẹ́ yé mi mọ́. bí báwo. láti bí ọjọ́ mẹ́ta báyìí tí ẹ bá ti ń bọ̀ wá sílé inú yín kì í dùn pẹ̀lú ìbànújẹ́ lẹ fi ń wọlé èyí kọ́ńtrátì tẹ gbà mi ì gbọ́n kankan mọ́ nípa ẹ̀ ìdá mẹ́wàá gan tó ṣe kókó nínú owó tẹ gbà yìí tó yẹ ká ti mú lọ sí chọ́ọ̀chì ká fi lọ dúpẹ́ lọ́wọ́ olúwa pé àwọn olúwa ó o ìwọ tó ṣe yìí fún wa o ká tún lè máa expect oore ńláńlá míì tó ń bọ̀ ẹ̀ ṣe ṣó dà bẹ́ẹ̀. àṣé òótọ́ ni àṣé òótọ́ ni tí wọ́n máa ń sọ pé aráalé ẹni lọ́tẹ̀ ẹni. <laughs> ẹ wo bí woman mo fẹ́ ṣàlàyé kankan fún ẹ lónìí sórí tó bá ṣe pé wọ̀nà àwọn pásítọ̀ àbí alàgbà owó ẹ̀wà tọrọ ìbá kan náà ọ̀rọ̀ ní ṣọ́ọ̀ṣì dé báyìí pé òun wọn wá wá padà lọ ṣàlàyé fún ẹ pé ó kéré fún sẹ́yìn ó gbọ́n tí mo sọ fún ẹ àti ẹ̀dùn náà kí ló mìn náà ah, kí ló mìn kémi máa lọ ṣiṣẹ́ fún ọmọ ẹlòmíì jẹ́ ṣé báwọn àgbà sọ wípé ẹ̀mí tó bá ṣe ẹ̀gúsí ló ń jẹ ọbẹ̀ kí n mú dà mẹ́wàá lọ sí church monkey dey walk babu dey chop iṣẹ́ kí ni wọ́n ṣe fún mi <laughs> sọ fún mi iṣẹ́ kí ni àwọn pásítọ̀ yẹn ṣe fún mi tó fi jẹ́ pé mo gbọ́dọ̀ lọ máa fún wọn lówó sówó tí yẹn ló máa dóbi sálárì fún wọn wọn kan kóòtù sọrùn kalẹ̀ sí church inú òjò inú oòrùn inú traffic màá máa lọ káàkiri màá dẹ̀ mẹ́kì ro wọ́n yẹn tán màá dẹ̀ kó all the church kí ló mìíràn iṣẹ́ kí ni àwọn pásítọ̀ yẹn ṣe fún mi iṣẹ́ wo na pastors ń ṣe fún mi tó ní kí n lọ́ọ́ máa kódà mẹ́wàá fún wọn. ẹ Jíbọ́lá farabalẹ̀ ṣe bí ọkùnrin kó dúró dédé túraká túraká sórí bí táwa yìí àwọn àjànú ló wà bẹ́ẹ̀ ọ̀rẹ́ ti dayọ̀ ṣùgbọ́n wá gbọ́ ìkìlọ̀ pàtàkì gbogbo tí mi àti ẹ bá ṣe níbí etí kẹtẹ gbọ́dọ̀ gbọ́ sí o. o ti gbọ́ kí ni sọ fẹ́ nàá nǹkan. náà ṣé ètò rẹ̀ àbíká tura tura ká ṣùgbọ́n dápọ̀ àwọn àjẹrò wà bíi. gbà gbà lọ́wọ́ mi. mo fẹ́ gbà ní ìlú ẹgbà. sórí ọ̀bẹ tó wò yìí má kẹ̀jẹ ni má pèlè mẹ́ta tó a fi lè jáde lórí èṣù yìí kó o gún ni láwùjẹ ṣé o ti gbọ́ má bẹ̀rù o. mo ní ọyàn yóò ti jáde. yóò ti wá jáde ni sẹ́ńtà dùn àjáde fọlábalẹ̀ o má bẹ̀rù o ìgbésí ayé ẹ̀gbìn yìí o. jákú jákà zákà. báàgò. àǹtí mi àǹtí mi ẹ má paná fàájì mọ́ mi lára. títí ó lọ bí iṣẹ́ àbí. níjọ́ monday ṣó oṣù ọjọ́ bí ni ṣó o mọ̀ pọ́n sọ pé àárọ̀ lọ́jà àwa tàtà ìjọ oníṣòwò yìí mo ti jíjáde nílé látago mẹ́fà àbọ̀ mo ti lọ bí tèmi mo wá ń darí bọ̀ lé níjọ́ Monday kéèyàn jókòó lẹ́kọ́ lé máa jó. Ah! àǹtí mi ẹ wo èmi ti kọ̀wé pé mi ṣiṣẹ́ mọ́ o nítorí láìpẹ́ láì jìnnà sí máa tó dálé iṣẹ́ tèmi sílẹ̀. ìwé àtàlẹ́jọ́ rò pé ò ṣiṣẹ́ mọ́ mo bèrè sẹ́ títí ìyẹn ayé ń yẹ kó máa ṣọ́ra ó rántí ọmọ ẹni tó ń ṣe o ṣé o rántí pé èmi àti èyí là ń rán àwọn tó kù lẹ́yìn wa lọ síléèwé abó ti gbàgbé àyìn ṣe gan awo ò tí ì kájú lù oyè tí wọ́n sọ pé òru lọ́kọ̀wé sílẹ̀ pé ò ṣiṣẹ́ mọ́ títí ó má jẹ́ kí fáńgẹ̀ kó sí ẹ lọ́pọlọ torí àwọn ará èkó gba àwọn túnde dix wọn sọmọlúàbí wọ́n lè lùlù yá wọ́n lè lùlù yá wọ́n máa tún ẹni fáìn wájú fáìn lẹ́yìn yẹn àbúrò mi jọ mà fọlọ́wọ́n bá bẹ́ẹ̀ wo gbogbo tó ń dọ́kọ́ ni wúrà o pẹ̀lẹ́pẹ̀lẹ́ mìíràn wèé ẹ́ ìwọ ni gbogbo gbajúmọ̀ tó wá dọ̀sán wọn tó ń ṣe yìí. ẹ̀gbọ́n mi mo ti ní kẹ́yẹ́ sọ̀rọ̀ bí ẹni tí ò sọ jí mọ́ ah, ẹ wo láti sin lọ kò séèyàn kankan nu fámìlì wa tó máa ṣiṣẹ́ mọ́ bẹ́ẹ̀ ni nítorí tó wó bá dé ah, máa tún pàṣẹ fẹ́yìn bọ̀ kẹ́ má ṣiṣẹ́ mọ́ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí láti àsìkò yìí lọ ẹ̀ lọ sọ́jà mọ́. Ele não? É. A mẹ́jọ àfi ìṣọmọdé mọ́ à ń dàgbà sí i àwọn àgbàlagbàdà sọ pé bí ọba ti ń dàgbà tọjú orí bá ti ń gbé pẹ́lẹ́ ó yẹ kó yàyí máa yéyìn sí i àwọn ọ̀rọ̀ kan wà lára àwọn tajọ rìn tó pé wọ́n lè má lè pè é láti sọ fún ẹ ṣùgbọ́n èmi ní ìgbàgbọ́ pé ẹni lè gba ẹni tí láti sọ ọ̀rẹ́ mi ní tó bá mi ti bá ń wà tó kù díẹ̀ kí àjọ tó o bá lè sọ fún mi jọ́ tí n bá padà realize pé nǹkan tí mò ń ṣe ò dáa ó dẹ̀ mo ò sọ fún mi màá yà fún gbọ́nà mo ti wọ ẹ̀ ń bẹ̀rẹ̀ ṣe díẹ̀ mo ti pẹ́ títí débi ìyàwó ẹ̀ dẹ̀ sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ gan ó sọ̀rọ̀ o ó lẹ́nu jọ mẹ́ta ọdún ìwẹ̀ ọ̀hún yóò tán rárá bíi kí èèyàn jáde nílé. láti àárọ̀ pẹ́yẹ yẹ ẹ̀jẹ̀ sọ́kú bẹ́ẹ̀ kó pè wọ́n lọ́wọ́ ọ̀sán abirọ̀ ni pé alágbájá ẹ̀kọ́ báyìí ni kò ṣe sílẹ̀ fún mi o níjọ́ tó bá ètè wọlé láyé yìí ló máa wọlé bá bíi àgbò kan àgbò méjì ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ ni ó yẹ kó rí bẹ́ẹ̀ rárá. ní àkọ́kọ́ mo kọ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ náà pé ó bá mi sọ̀rọ̀ torí pé ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó wo ni tó mọ́jú ìyẹn ní owó bíi táwa àìmọye ọ̀rẹ́ wọn máa sọ ọ̀rọ̀ báyìí fún táwọn pé kí ló kàn mo appreciate tó bá mi sọ̀rọ̀ ṣé o mọ̀ pé níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ ó sọ nǹkan kan ó ní pé à ń dàgbà sí i wọ́n dẹ̀ ní pé tá a bá ní nǹkan àgbà bí èwe la máa rí so tẹ́ ẹ bá ti ń dàgbà definitely èèyàn náà nígbà máa him high. but do you make her understand. ibi tí mò ń lọ gan nìyẹn ṣé ó rò pé bá a ṣe jọ máa ń wà tẹ́lẹ̀ lẹ́gbẹ̀ẹ́ by six o'clock four o'clock gbogbo program tó máa máa ṣe lórí tẹlifíṣàn gbogbo ẹ̀ lájọ máa ń mọ̀ bá a ṣe jọ máa ń gbére àgbẹ̀ nínú rédíò time gbọ́dọ̀ change kò ṣe nísìnyí bí mo ṣe ń bẹ sọ̀rọ̀ ẹ̀ nǹkan kan tó ń important sí mi ní tẹlifíṣàn kò ju news at nine lọ lẹ́yìn yẹn ìyókù ìrégbè ni aago kan òru aago méjì òru tó sọ pé mò ń wọlé ó yẹ kó náà mọ̀ tó bá yẹ kó fẹ́ behave maturely ó yẹ kó mọ̀ pé kò sí pé mo lọ gbá bọ́ọ̀lù àbí ṣé wọ́n ń tan fúrọ́dísẹ̀ sórí fíìdì lóru ni ó dẹ̀ mọ̀ pé mi ò kí ń mọtí so kí ni mo wá ń ṣe ó yẹ kó mọ̀ pé nǹkan kan wà tó important in my life tí let's not forget ó tún sọ̀rọ̀ kan débi ọ̀rọ̀ lọ́tí tó sọ yẹn ó ń dà wọ̀ ọ̀sẹ̀ dé tó máa wọlé lóru bó ó lóun ti mú ọtí ọtí kan rán ní gbogbo ẹnu ẹni ó lóun wà fẹ́ sọ̀rọ̀ tó pé òun fẹ́ káwọn já òun ò mọ nǹkan tóun lè sọ ọmọdé wà lálẹ́ kò yẹ so gbà tó sọ pé òkè mọtí sí ló jẹ́ kí n tó rántí yẹn pé ó ti jẹ́ kí n mọ̀ pé ó ti mú ọtí ń sìn. mi ì mọtí níjọ́ tó ń sọ pé òun gbóòórùn kankan lẹ́nu mi yẹn kí ni ìjẹ̀dí tí wọ́n fi ṣìnáàpù kì í mú mú. ọtí kí wàá ní ọ̀dẹ̀ ní kí ìṣòro ọtí. ẹ ṣe ibi ah, sọ̀rọ̀ ronú fi rẹ ni. ṣé bí jẹ̀dí ló pé mi mú kó ṣe pé mo mú intentionally. all right mo ti bọ just change that is my own. afabusa afabusa afabusa afabusa afabusa ee afabusa afabusa bàbá musa bàbá musa. a ní sùúrù bàbá tẹ̀mí bá mi ta ni àfa musa mi ìlẹ́yìn kankan kí ló ṣí dé máa bọ̀ máa bọ̀ máa bọ̀ èmi bá mi ta ni mo fẹ́ pé o. ṣé o rí ọkùnrin kankan tó lọ ní. ìrìyàn kankan sẹ́. o rí ọkùnrin kankan tó dúdú. mi rí i. tọwọ jẹrà bẹ́ẹ̀ tó sọ dín rogodo bẹ́ẹ̀. ètè mi bá mi ni mo fẹ́ pé. lóòótọ́ wà wà wà wà omi sọ̀rọ̀ ẹni kankan bẹ́ẹ̀. mi yìí kò séèyàn kò sí gíláàsì ni ṣẹ́ẹ̀fù ni. ọ̀rọ̀ ilé kan náà. ọ̀sà àdìbọ́lá ìkìlọ̀ tí mo sọ fún ẹ ta ló sọ fún. ìbẹ́ nìkan kan sọ nǹkan kan kódà ìyàwó àti ọ̀rẹ́ mi tó ń súnmọ́ mi tímọ́tímọ́ ní ìsọ nǹkan kan fún ẹ. ó dẹ̀ múlẹ̀ pẹ̀lẹ́ anybody. múlẹ̀ èmi mi ò múlẹ̀ pẹ̀lẹ́ ní ìkankan yìí múlẹ̀ ló ní múlẹ̀. ìwà àti àfọmọ́sà ò múlẹ̀. kò sí ní tọ́jọ́ láàrin wa ẹ̀ẹ́jọ́ jẹ́ òbí pọ̀. ẹni tó jẹ mọ́bì ṣe a lè sọ pé bóyá ọjẹ́ mọ́ jíjẹ wọ́n fún mi pé kí n máa jẹ pé tí n bá ti fẹ́ gbaṣẹ́ pé kí n máa jẹ lọ bí mo ti fẹ́ gbaṣẹ́ ni ọ̀tán. ṣàkúrà jàkàrà ṣàkàrà ẹ ti múlẹ̀. ẹ dákun Mr. Dompe ṣé ilẹ̀ mímu ni pé kákan jẹ ah ordinary kola nut pàkàn jẹ. ohun tó fà á tí òkú àfa musa fi ń jẹ káàkiri nìyẹn tí wàá gbọ́ n tó fẹ́ ṣe ni pé ó fẹ́ mú ẹ lọ sọ́run. Ah! dákun kí mo lè ṣe Mr. Dunbar dákun òótọ́ ni tó bá ti dé ní máa ranjú ní máa yíjú mọ́ mi olùrẹ̀ ẹjọ́ ẹjọ́ pé wọ́n invite yẹn lóòótọ́ ẹ dákun ẹjọ́. ọ̀làdé ní ọjọ́ méje pé láti máa gbó contract yẹn lọ sílé. tẹ ẹ ráyè mi lóde gbogbo ohun tí mo rò náà nù pé nísìnyí àwọn oníkọ́ńtàtì gan ti ń dà mí láàmú tí wọ́n ti ń bi mí léèrè pé ẹ̀kíní kan ó ti mọ̀ ń dọ̀jì wọn káàkiri wo yí àdánsì mo ti fọkàn sí pé ayé mi ti fẹ́ yí padà pé tó di dọ́là èmi náà dolówó èmi náà mọ̀ náwó ẹ̀rọ ayé mi ló dé dàpọ̀ ẹ̀ sànú mi. àmọ́ ò lè gbé lọ torí tó bá gbé lọ kí o tó dé bus stop méjì ìròyìn á lára wípé àwọn mọ̀lẹ́bí ẹ̀ ti parun. lọ́ọ̀dì jẹ́ ìdàkùn ẹ̀ sànú mi. kí ìwọ náà dẹ̀ tó délé ó ṣeé ṣe kó ti ya wèrè. ah Mr. Dopen please ẹ assist mi ẹ jọ̀ọ́ ẹ assist me. a máa ṣe ètùtù ni. again bẹ́ẹ̀ ni ètùtù kan náà ló yí mi lọ ètùtù náà ṣé kò sí there is no any other way tẹ́lẹ̀ fi help me. ni. a máa ṣe ètùtù a máa gbé lọ sí ìbòjì ní ìhòòhò láago kòòrú. sá ta ni ò gbé. ìwọ ni. èmi ah mr dompe ẹ jọ̀ọ́ help me. ni ṣe ìkókò ẹyọ kan mo pa tó lé mi kiri yìí bàdídàdí má lọ sí ẹ́sítéètì àwọn òkú ẹ ẹ̀yìn imagine tó máa ṣẹlẹ̀ ẹjọ ẹ mi ẹjọ. ó dáa mo ṣetán láti ràn ẹ́ lọ́wọ́. ẹ ṣé ẹ ṣé mo dúpẹ́. máa bẹ́ẹ̀ gbé. ah ẹ ṣé gan ẹ ṣé. àmọ́ ìwọ ni wàá provide àwọn nǹkan ètùtù. pé kí ni. a máa ra màálù méje àgùntàn dúdú méje pẹ́pẹ́yẹ méje àti obì méje. excuse sir sẹ́rí obì ló kéré nu dẹ́ dárúkọ yẹn mi ní i don't have it bẹ́ẹ̀ ṣé wo mi ti tán mi ní kankan mọ́ sẹ́rí aṣọ tí mo nílé ni mi ń wọ ẹ̀jọ́ honestly sẹ́rí ilé mi gan wọ́n ti notice pé kò sí kankan lọ́wọ́ mi mọ́ ká ìyàwó mi mo ti ta sẹ́rí káyọ̀ kan ló kù nù family mi sì tá à ń lo ẹ̀jọ́ kò sí ní mo lè ṣe help me? this is a matter of death and madness. mo fẹ́ kó wá ohunkóhun tí o lè ṣe láti fi rí àwọn kan yìí torí pé ó léwu. Um, màá wá màá ṣàṣe nǹkan kan màá ṣe ẹnìtì. láti everything wà ok. mo ti gbogbo ẹ owó táyà náà mo ti wò ẹ kò sí problem kò sí problem mo ti yẹ̀ wò. ẹ gbọ́ ṣe dún. èmi náà mo gbọ́ nínú ẹ má jẹ́ ọ́ ọ̀rọ̀ gùn nípa nǹkan tó sọ máa fún yín wọn fífi kò ń ṣe bẹ́ẹ̀ ṣé ìdàgbọ́n sọ pé kẹ́kọ́ tó fifty wá ṣé náà ọkọ̀ tẹ̀ ń wò ó strong is a strong car and ọkọ̀ eight fifty náà lẹ̀ ń wò yìí torí pé nǹkan tí mo kàn fẹ́ sáré fowó ṣe ló jẹ́ n sọ pé kẹ́ kó tún tìyẹn wá ẹ́ ah mi ni ta ní one fifty o ah mi ò ní sọ̀tà ajé lè ta one fifty. ọ̀nkú ọ̀rọ̀ rí ẹ̀yin kan náà mú ọ̀wọ́n tó mo sì máa náwó díẹ̀ sí na. tẹ́ ẹ bá wù láti náwó ni o ọkọ̀ tuntun kan lẹ́yìn bá ń gbé bọ̀ láti fáṣì èyí lè change ọ̀dẹ̀ tó bá wù tí o sì nǹkan kan tó ṣe ọkọ̀ eight fifty nine hundred ni ọkọ̀ tẹ̀ ń wé ẹ kí n máa lọ ẹ wá ẹ wá ẹ wá ó dáa kí n tẹ̀lé ibi sí mo ní ìdíwọ́ yẹn wá lẹ́yìn mo ní ìdíwọ́ yẹn mi ì dá yín láàmú. ohun tó ṣẹlẹ̀ ni pé ẹ jẹ́ kó bá mi ò fẹ́ kàn sí dá yín èmi gan ti gbogbo ẹ̀ lọ́wọ́ bí n bá jẹ́ pé ọlá ìbí aṣeyọjẹ́ pẹ̀lú àá ó yẹ kó yẹ yín náà mi ò kódà kò yẹ kí n sọjú one twenty ọlágbé ìbàjọ jẹ́ mo ní kí n fi thirty yẹn sí. ẹ bá ṣe jẹ́ ẹ dáhùn tẹnu mọ́ títí tàbá jọ jẹ́ sẹ́kàn bọ̀ náà kò yẹ lọ ẹni fún lówó ni dáhùn sọ pé bá ṣe jọ jẹ́ bá ṣe jọ jẹ́ ẹ ẹ ẹ understand mi torí pé mo ti sọ condition mi fún yín ló jẹ́ kẹ́ máa treat mi báyẹn and I don't think it's supposed to be that way anyway ẹ jẹ́ jọ kí fún yín ṣé owó ṣáwà láwọ́ yín bẹ́ẹ̀. ó ṣẹlẹ̀ ni pé mi ò mú dání níbi tí mo wà ó tó ṣẹlẹ̀ mọ́tò cash ó wà ní ọ̀rọ̀ argument sílẹ̀ à ń lọ báńkì òṣẹlẹ̀ owó tí owó tí owó tí ṣé kì rárá tẹ bá ti gbé àti ti ní ìdòwò yẹn ló jẹ mo ṣe ń lọ sí ẹ lè gbé máa tẹ̀lé nǹkan sí problem ẹ lè gbé máa tẹ̀lé nǹkan sí problem. ọ̀rẹ́ mi ṣòbínú jọ̀gbọ́n mi kẹ́ ọ̀rẹ́ mi ọ̀rọ̀ jíbọ́lá ni mo tún pè ẹ́ fún un ọ̀rọ̀ jíbọ́lá ti sún mi mi mọ̀ kan tí mo fẹ́ ṣe sí ọ̀rọ̀ jíbọ́lá mọ́ ọ̀rọ̀ jíbọ́lá ti fẹ́ gbẹ ẹ̀mí mi báyìí òun mo ṣe ní kí n tún ránṣẹ́ pè ẹ́. èmi kàn sọ náà o ò pè mí nípa ìjà àbá ìrè. sórí gbogbo nǹkan tó wà nù ilé yìí ni jíbọ́lá ti ń gbé tàlẹ́yọ kọ̀ọ̀kan báyìí lánàá òde yìí ló gbé mọ́tò kan ṣoṣo tó kú wá kú nínú ilé ló gbé ta ó tẹ̀ tí wàá mọ nǹkan tó bí mi nínú jù nínú gbogbo ẹ̀ ni pé owó tó ta mọ́tò yẹn kò tó nǹkan kan báyìí ṣe ló dàbí ẹni wípé ó fún arákùnrin tó wá ra mọ́tò yẹn ni. Ah, kí ló láwọn fẹ́ fowó ṣe. kò yé mi o mo béèrè tí báyìí lọ́wọ́ jíbọ́lá kò sọ fún mi tí n bá tẹ̀ wá bíléèrè ọ̀rọ̀ báyìí kò ní dá mi lóhùn kò lè bá mi dúró báyìí kájọ jókòó bẹ́ẹ̀ mi àti ẹ̀ ṣe jókòó yìí kò ń ṣe jíbọ́lá kò tiẹ̀ fẹ́ bá mi ṣe fojúṣe mẹ́rin nínú ilé mọ́. ọ̀rẹ́ mi ibi tọ́rọ̀ dé yìí sùúrù ló máa ní o ọ̀pọ̀lọpọ̀ sùúrù ló máa ní ṣó mọ̀ pé tí àwọn ọkọ wa tó bá ti gbé ọ̀rọ̀ wọn dé báyìí pẹ̀lú agídí báyìí àfi ká ní sùúrù èmi dẹ̀ mọ̀ pé èṣù ló ń gbógun báyìí àfi kó lọ fi ọ̀rọ̀ wọn tó pásítọ̀ létí. ẹ kí ló ṣe kí ni Jíbọ́lá èpè ló bẹ̀rẹ̀ sí níṣẹ́ nínú ilé ah, ah. wípé ọjọ́ tí mo bá tún lọ sí chọ́ọ̀chì tàbí tí mo bá tún gbàdúrà nínú ilé yìí wípé wàhálà tó máa bá mi fà kò ní jẹ́ kékeré. èmi gan bí mo ṣe wà yìí tí mo bá fẹ́ gbàdúrà nínú ilé yìí màá lọ háìdì gbàdúrà mi ni tí jíbọ́lá bá gbọ́ wàhálà ni kò fẹ́ rí pásítọ̀ kankan ó ti lé gbogbo wọn dànù. ọ̀rẹ́ mi ibi tọ́rọ̀ dé dúró yìí kó o lọ ní ọ̀pọ̀lọpọ̀ sùúrù kó o lọ kún fún àdúrà àti àwọ̀ lẹ́yìn tó bá ṣe eléyìí tán èmi nígbàgbọ́ pé àwọn bàbá máa ń sọ pé ọ̀rọ̀ ó máa wo àwọn ọkọ wa létí lóru ju ọ̀sán lọ kó jí wọn pẹ́pẹ́pẹ́ kí wà tí wọ́n kẹ́jọ sọ̀rọ̀ bíi tẹ̀gbọ́ntàbúrò bíi bàbá sọ́mọ nígbà yẹn ọ̀rọ̀ á lè wọ̀ wọ́n létí èmi dẹ̀ mọ̀ pé wọ́n gbọ́ sí ẹlẹ́wọ̀n. tí bá tiẹ̀ ra mọ́tò ayọ́kẹ́lẹ́ kékeré kan náà bí abẹ́ oní seven hundred thousand seven hundred tí mo dẹ̀ wá ilẹ̀ kékeré kan kí n wàrà kí n ṣe foundation lé lórí. mi dúró bẹ́ẹ̀ mo wá lọ sí Dubai àwọn owó tí n bá ń rí àwọn géèmù tí n bá ń rí lórí ọjà tí n bá lọ rí ní Dubai màá fi máa ṣe léyìn lọ díẹ̀díẹ̀ ìyẹn náà dúró ló yẹ kí bíi ten million naira yẹn náà ó yẹ kó lè tó yes ah, of course ó yẹ kó tó ten million naira. àmì mọ́ọ̀lẹ̀ bí. olè olè olè fọwọ́n àlà oníjìbìtì ten million. mílíọ̀nù ìyá àti bàbá mi ò ṣe kọrú ẹ̀ sọ fi jáde láyé tẹ́ mi lí. owó téèyàn ní téèyàn ń ya wèrè ló fẹ́nu pè gbàgà báyìí. owó téèyàn ń gbọ́ téèyàn ń ya wèrè ló fẹ́nu pè báyìí. ìdí dàkú ó ti ṣe yàwúyàwú ni ó ti ń ṣe ó ti ń ṣe irú ayé wo leléyìí báyìí wọ̀ lọ ọmọjọ́ wo ni ẹ ọmọjọ́ wo ni wọ́n ọmọbìnrin yìí. Ah, ah! mi ṣáà tẹ̀sí máa ń pariwo ìṣá èlò ní ten million èlò èlò gbogbo ní ten million ẹ̀yin tí mo fi tí mo ti rò pé tí ẹ pé tí ó gbogbo ẹ̀ bá dé lẹ́ẹ̀kan sí ẹ̀yin ni máníjà mi ẹ̀yin náà lè ṣe báyìí tó bá yá wọn léyìn ò láìka ọmọ yẹ ẹ wo bẹ ṣe ń pariwo bí ara oko. orí ẹ ti dàrú orí ẹ ti sán pàápàá ó sán sínú èmi èmi ò ṣe máníjà olè wo wọ́n tára alẹ́ yín bá ń jẹ kòkòrò tí ò dáa tó bá dòru tí kò ẹ̀ bá dé ukẹ́ukẹ́ ọmọ níjà sùn lóru kò mọ̀ níjà sùn wo èmi ò máa tó lè jọ̀gẹ̀dẹ̀ lọ sórí wọn bá tí mo rá rí mo náà yọ ọkàn pẹ̀lú ẹ̀ mi ò kán gígé ọlọ́wọ́n ọba lọ. alẹ́ alẹ́ àwọn kẹ́kẹ́ yẹn wọ́n fò sọ́dọ̀ wọn kú lójijì nígbà yẹn wọ́n lé owó ju bó ṣe yẹ lọ ẹ̀ tí ì ní jáde lábẹ́ ẹ ti máa lé owó owó wọ́n ti ẹ̀sọ́ lórí gbogbo ìtẹ́ bá ti ranjú wọn tóyún tójú bá ṣe kòǹgbà kòǹgbà báyìí bá ti rán báyìí wọn máa ranjú wọn ni bí owó bí omi kankan kọ́kọ́ sí yín gbogbo ara ni kí ló dé wọn mọ̀ bẹ́ẹ̀ lọ ti jẹ́ fi ẹ̀sùn gbọ́ wọ́n gbọ́ wà oyún tó nílé ayé tó wọ́n jọ oṣù tí òjò mímọ́ àwa táwọn bá lé ayé kan káwá lọ para wa dànù torí àlówó ni mo bí ẹ́ èmi ẹ̀gbọ́n ẹ̀ tó bá báyìí gan mi ò ká ten million ló sì ń dárúkọ ten million ẹ̀rú sì ń já mi láyà mo dẹ̀ lápá tẹ́sán wá kí ló wo. Hey! tó o bá àwọn efcc bá sí ẹ wo wọn máa fi ọ̀pá báyà wọn máa fi wọn ẹ̀wọ̀n ẹni ṣó wàá rí o tó máa wò mí tí bá dídì kó fèrè owó kan tí ó dàbí owó òjijì fún ara báyìí máa pa àwọn efcc máa ní ẹ̀ ló somebody mo ní ọmọ kan ó ṣe fraud ó ṣe kí ni àwọn ọmọ òṣì ń ṣe ìwà máa ti ṣe kọ̀ǹpútà ẹ ti tẹ wọ́n rí àbí olè ló máa pa ẹ́. olè oníbàyà kẹrẹkẹ olè olè olè pa mí gbogbo ẹ̀ ló máa gbọ́ ten million mi ò gbọ́ rí ìyá mi ò gbà rú ẹ̀ yìí ẹ̀ ten million ten ten ten million ó. tí má sì gbèdé ẹ ẹ má nànú ẹ má dáná nǹkan mi ni ẹ ṣe bẹ́ẹ̀ máa rún pàrọ̀ máa ta nǹkan tẹ̀ ń ta lọ́jà ẹ̀ náà ni kò sí problem. nígbà tí o ti sin gbogbo àjọlẹ̀ pọ̀. bẹ́ẹ̀ni. bọ̀ nísìnyí tó ti wá dé àjọ hmm, máa jẹ̀gbádùn ẹ̀ mm-hmm. hmm, lọ́wọ́lọ́wọ́ sìn mo fẹ́ kí gbogbo yín kẹ́ béèrè nǹkan tẹ́ bá fẹ́ máa ṣe fún yín. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi o kúkú mọ̀ mi kò ń ṣàánú èmi ò ní wàhálà nù tó bá sì lè fi mí ṣe pa ẹ̀ kémi àti ẹ̀ máa jọ ṣe wọléwọ̀de bó bá tàn. pa ó ti di pa mi látẹ̀ni lọ. dídá aláyọ̀ hmm. hmm. mo kọ́ mi ò nídìí kan tó hmm. mọ̀mọ́ fi ti ma gbé ti màmá sẹ́gbẹ́ kan ṣó ti di ṣáàtì fún mi ní bí i three hundred thousand eh? kí mi náà fi kọjá so that kọjá mi pọ̀ ọmọ kí mi náà yẹ kó ti yí ẹ̀ na ọ̀rẹ́ mi. three hundred thousand naira. <laughs> kò ti rí gbà. Ah! ìyẹn tó wá kéré nínú mm. gbogbo owó tá ń sọ yìí. bẹ́ẹ̀ ni. Hmm. mo mà dúpẹ́ o tí ọ̀rẹ́ mi ti náwó lọ́wọ́ àmọ́ o kí ni mo fẹ́ béèrè lọ́wọ́ ọ̀rẹ́ mi pé bó ṣe fún mi o. sọ nǹkan tó bá fẹ́ máa ṣe fún ẹ. nǹkan tó wù mí ni pé mo fẹ́ kó sanwó skul mi fún ọdún kan. ọdún kan hmm. bí ọdún má worry má sanwó school ẹ fún ọdún mẹ́ta. Are you sure? Yes! Ṣé wo ní ìkọ̀kan láti béèrè? Ẹ máa kúkú béèrè, ọ̀rẹ́ mi ṣe ti rí, bí ṣe wà yìí, ìlú yìí ti sú mi. Ṣáà gba físà fún mi, kó dẹ̀ sanwó fúláìtì mi n máa lọ sí amẹ́ríkà ló bá tán. gbogbo yín ṣàlẹ̀ ti béèrè nǹkan tẹ́ fẹ́ kí ló dé nǹkan tóun náà fẹ́ ló béèrè yẹn ó fẹ́ lọ amẹ́ríkà má wọrí bó ṣe ń bá mi sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ó ti jókòó jẹun pọ̀ pẹ̀lú George Bush. ṣé rí gbogbo ẹ̀rù tó wà lẹ́yìn? nítorí pé tówó bá dé mi nílè máa wo gbogbo àwọn aṣọ yìí mú àyíṣù ẹ ṣàmù àwọn designers ló ti máa wọ. Ah, bíi Gucci mm. dos and Gabbana. Tommy Hilfiger. <laughs> ọ̀rẹ́ mi ti ah. lọ. bá a tó ti lọ jù lọ́wọ́ lágbára lọ́wọ́ bá ṣe ilé ìfún mi ló bá dúpẹ́ o. ó lè ṣe ó lè ṣe ó fi lè gbóòdì eléyìí máa gbà lọ. ọ̀rẹ́ ṣe é. mọ̀mọ́. o jẹ́ ipò mo mọ̀ pé o ti mọ sáìsì mi. mọ̀mọ́ nígbà tí fáìn jù. o ti mọ sáìsì mi wọ́n gbà sí sí sí àbúrò rẹ̀. Hmm. Oh, yes student lọ́mọ hmm, mo pé tó bá wọ ilé èdè campus yìí gbogbo àwọn big boys tó wà ní ọgbà wọ́n máa máa wò yín. ẹ̀ẹ́dì amẹ́ríkà kó tó di pé o darapọ̀ mọ́ ọlọ́run ìwọ náà bí ẹ kí lè yí bí ẹ kí lè lè gbé. ibi ṣe wọ̀ ọ̀rẹ́ ìgbà bẹ́ẹ̀ ni. bá a mú un. kí ló dé? ẹ ń ṣàìsẹ́ ni. kí ló dé? kí ló dé? kí ló dé? kí ló dé? kí ló dé?

ohun tó ń ṣe Jíbọ́lá irọ́ ni mo pa mi mọ nǹkan tó ń ṣe ṣùgbọ́n nǹkan tí mo kàn rí ni pé lójijì á pariwo á pariwo gan kódà àwọn dókítà ti ní ó ti sún àwọn. ọ̀rẹ́ mi irú ọ̀rọ̀ báyìí àdúrà mà lọ̀rọ̀ báyìí máa pa. ṣé bí wọn náà mọ bìbí sí ó mọ̀ mí pálàdúrà ni mí ó mọ̀ mí pé mo máa ń gbàdúrà gan-an pé mi ìlẹ́lòmíì jọ lọ́hùn lọ mo kúkú ń gbà á mo ń gbà. ẹ àníjẹ́ ó sùn wa ni ọ̀rẹ́ mi àníjẹ́ ó sùn wa ni torí èmi mọ̀ pé kò sí bí ìṣòro kan ṣe lè lelele tó tí ọlọ́run ò lè kápá ẹ̀ o a túbọ̀ kún fàdúrà ni ọlọ́run á dẹ̀ gbàdúrà wa. ta ni o. ẹjọ mr ajibola ajibona labiri. wọn sì ní ẹbí ni ìyàwó wọn ẹ mi sílẹ̀ dùn. láti iléeṣẹ́ new heritage ni mo ti wá so wọ́n ní ká fún wọn ní lẹ́tà yìí. six ultimatum. Ah. ma pàápàá wọ́n ní kí a sọ fún wọn wípé ọ̀sẹ̀ méjì péré la fún wọn kí wọ́n fi parí kọ́ńtrákìtì àgbé fún wọn bí bẹ́ẹ̀ kí wọ́n dá owó wa padà fún wa. ẹ wo ẹ má bá mi sọ fáwọn ọ̀gá pé kán má bínú ni ara wo yansi hospital náà wà iṣẹ́ iná ló dá wàhálà sí wọn lọ́rùn ṣùgbọ́n tó bá dìrọ̀lẹ́ máa jíṣẹ́ fún wọn ṣé ẹ ti gbọ́. ọlọ́run á máa láàfíà wa but ẹ mi sọ pé ẹ bá wa fi ìwé yìí jíṣẹ́ fún wọn. máa jíṣẹ́ fún wọn máa jíṣẹ́ fún wọn ẹ ṣe gan ó dà ọ. ẹ káàbọ̀ sá ẹ wá sá o ọ̀rẹ́ mi ah, two weeks two weeks ultimatum twenty million naira ibo ni mo fẹ́ bu ọ. Ah, ní sùúrù ní sùúrù kí ló ń tọ́jú ẹ̀jọ́ sọ ìwà tí arákùnrin ọ̀rọ̀ yóò yé mi kí ló dé ṣàlàyé fún mi. jíbọ́lá ni ọ̀rọ̀ ẹ̀ ò yé mi ó gba kọ́ńtíráàtì kan twenty million naira ó dẹ̀ ti pẹ́ tó ti gba kọ́ńtíráàtì yìí jíbọ́ ló ṣiṣẹ́ oníṣẹ́. Ah, mi ìdẹ̀mọ́ bí tó kówó sí. Hmm. ọ̀rẹ́ mi. ara nǹkan tí mo ṣe ń sọ fún ẹ sìn nìyẹn o nǹkan tí mo ṣe ń sọ fún ẹ sìn nìyẹn take it easy wọ́n ní kò sí ohun tó le jàdúrà lọ àdúrà náà la máa kó fún ṣó dára dùrà jíbọ́lá nígbà tára wọn bá ya tán sórí àti kọ́ńtíráàtì o àtọwọ́ o ìgbà yín la máa ṣe máa máa rójú tù ú nígbà tá a bá kún fàdúrà tára bùkà tí bọ́lá bá yá ṣọlá ti pọ́tàtì yẹn kékeré ni o àbọ̀wá bá yí o ọlọ́wà fún wọn lálàáfíà o èmi náà ò dẹ̀ ní dúró mi ní dákẹ́ àdúrà lórí ọ̀rọ̀ yìí o. Uh, ibi tọ́lọ̀ ló dé yìí sìn àjọ láti di sí ìmọ̀ràn wa wọn hospital ẹgbẹ́ ẹ̀rọ wa is not the right place wọn á kàn máa gba owó lọ́wọ́ yín ṣáá ni because àánú tó ń bàjá ọlọ́run nìkan ló mọ̀ àwa ò mọ̀ dẹ́kọ́ máa fún ẹ lóhùn dẹ́gbẹ́ pé èèyàn máa sọ̀sùn ààrẹ lọ títí títí títí èmi ò mọ àǹfààní o ó dà kó sì kàn bẹ̀rẹ̀ ìsọjí kan àbí ọ̀kan lọ́dọ̀ yìí. seven days. mo nígbà kọ́ lọ máa gbàdúrà àti bèlè ní dáàbò àti bí mi náà lè ṣe lọ́sìn mo máa yà lọ́dọ̀ fámi so màá sọ fún wọn kó tó bá lè ṣe wọn jọ kán ṣàánú wa ó ti yẹ hmm. ẹ̀dá bóyá gbàdúrà ni wọ́n máa fún mi náà tẹ́lẹ̀ náà máa ṣe nílé máa ṣe tí mi bá lè padà dé ibà ní alẹ́ àjẹkọ́dé ní àwọn ọba nìyẹn ó jẹ́ sẹ́ máa ti jẹ tán fún lóògùn kan tó máa tó máa ń nà kẹ́tì máa ń sùn lọ rẹ́rẹ́rẹ́ kó má fún wọn ó ti yẹ sẹ́ ìdásókè. ẹ ṣe sà ẹ ṣe gan sà òwe àgbà lọ́nà ìbíkù ó máa ṣe ìwà máa ń tọ́jú hmm. ṣé kò tún jẹ́ náà ni. kékeré tún gbìyànjú ọ̀wọ́ gbóná. ìbídùn ó ṣe mo dúpọ̀ ojú òní tiẹ̀ kò yé mi o mo gbìyànjú o láti ìgbà tọ́rọ̀ àìsàn yìí ti dé ìbídùn kò síbi tí mi fi ẹsẹ̀ mi tẹ̀ lórí ọ̀rọ̀ títì mi ìwá mẹni tá a ṣẹ̀ báyìí mi mẹni tá a ṣẹ̀ tó tó fi eléyìí ṣe fún mi kó ṣàánú mi. a ní dúró náà ni tẹ́ẹ̀ bá ní sọ pé ọ̀rọ̀ ọmọ kékeré èmi mọ̀ bí kan tá a lè gbé títí lọ pẹ̀lú àdúrà kò sí kan tọ́lọ́run ò lè ṣe. ó rí sọ sórí mo ti gbìyànjú kò sí chọ́ọ̀chì tí mi ti fi ẹsẹ̀ mi tẹ̀ àmọ́ kò lè rí ìdánilójú kó má dàbẹ́ ni pé bóyá mo dágun lásọ̀rọ̀ ẹ̀ má gbé lọ ìgbà wo ló fẹ́ ká gbé lọ gan. Ah, tó bá ti di lọ́la màá wá síbí so àwa gbé lọ síbi. ṣé màá máa retí ẹ lọ́la ojú ò ní tiẹ̀ ọlọ́run àṣẹnú iṣẹ́ tu ẹ̀ ànífirú eléyìí sàn o èwo náà gun òjẹun ni jẹ oúnjẹ wà ní kìsìn ṣe lọ oúnjẹ tiẹ̀ wá. títí èyí kí mo máa ń nù nìyẹn. alàgbàjíwọlá sà níwọ̀ngbà tí ara yín ti wáyá báyìí adàkẹ́ ẹ̀ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yín torí pé ilé olúwa la wà yìí torí tí ẹ bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yín gbogbo iṣẹ́ tí a ṣe yálà ìkótán ni ẹ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yín. olùsọ ṣẹ́rí mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín fún oore tí ẹ ṣe nínú ayé mi natural fact eh, ẹ̀yin lọ́lọ́run rán sí mi but I have a problem ṣẹ́rí ibi tí ẹ mọ̀rọ̀ lọ yẹn olùsọ àwọn ìdìsẹ́gbẹ̀ sà ó difficult fún mi ó difficult ah ó difficult gan sà ẹ wò ẹ jẹ́ kí n sọ reason fún yín ó lè understand bí mo ń sọ ẹ̀ ṣẹ́rí mi àti àwọn tí a jọ dòwò papọ̀ tọ́rọ̀ mi fi rí bó ṣe rí àtijọ́ múlẹ̀ in actual fact by the time náà múlẹ̀ yẹn wọ́n jẹ́ kó yé mi wípé tí n bá sọ ní tó wà láàrin mi àti wọn fún ẹ̀dọ́ ọlọ́run àlàyé kankan wọ́n ní ó likely kí n kú tàbí kí n ya òrè in which mi fẹ́ kí kankan ṣẹlẹ̀ sí mi nú ayé mi bẹ̀ ẹ jọ̀ọ́ sà ẹ jọ̀ọ́ ẹ gbà mí bí mo ṣe rí mo appreciate yẹn ẹ jọ̀ọ́ sà. alàgbàjì ẹ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yín ilé olúwa lẹ́wà yìí torí tí ẹ bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yín bíbélì fi yọ ayé pé ó fi yọ ayé pé ẹ̀dákẹ́dà tó bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ kò ní kú ikú kan bí kò ṣe yíyẹ ẹ̀yìn jẹ́wọ́. mo mo mo wàásù ọ̀pẹ yìí gan ẹ ní fẹ́ kí nǹkan tẹ ẹ ṣe kó bàjẹ́ torí kọ́sán pípì wọ́n warn mi seriously ìsìlá ẹgbẹ́ gba tiẹ̀ kọ́ lẹ̀ gan ló ti fẹ́ rí agreement yẹn sọ́ọ́lì láàrin wa pé mi gbọ́dọ̀ sọ fẹ́ anybody ẹ ṣíṣà ṣíṣà mo ti bá sọ fún yín tẹ́tí bá ṣẹlẹ̀ sí mi ọrùn yín náà mo wà ó mò ń bọ̀ mo fẹ́ sọ náà ni ṣe rí olùsọ nítorí ṣẹlẹ̀ ni pé ṣe rí kọ̀ǹtrátọ̀ ni mí mo máa ń gbaṣẹ́ káàkiri ni there is a particular company tí mo lọ gbaṣẹ́ lọ́dọ̀ wọn ṣẹ́ẹ̀rí ọmọbìnrin kan wá wà tó jẹ́ akọ̀wé iléeṣẹ́ ẹ̀ òun ló wá promise kó máa help mi èmi àti ẹ̀ àjọ ń èmi àti ẹ̀ àjọ ń ṣe ọ̀rẹ́ ṣá ọ̀rẹ́ ṣe mọ̀ àṣà close somehow so ó ṣáà mú mi lọ sọ́dọ̀ àfa kan ṣe lọ́dọ̀ àfa tó mú mi lọ ẹ̀. tí bọ́lá kí ló ṣe ó ṣàṣẹ enjoy ara ẹ̀ tán ni. ó títí. I'm rude, honestly. I'm rude. Àbí lórí contract tó fẹ́ gbà ní ọ́fíìsì wa. Ẹ eh, nà. Wo ìwọ ló fà á. Bí báwo? Ah. Ah, ah. O ò ní fẹ́ gbà wọ́n. O dẹ̀ ń sọ̀rọ̀ bí ilé. Kí lójú tiẹ̀ náà tó? Ṣé o mọ ìgbà tí mo fi ń dààmú wá sọ́fíìsì ni? Tọ́kẹ́ bá máa dàmí láàmú kí n wá lónìí kí n wá lọ́la. Ṣé bí wọ́n rántí tó ṣe fún mi last time? Tó lóun ṣe mítìn lọ́wọ́ pẹ̀lú àwọn kan. Tó lo good solid four hours ìgbà tó tún ṣe tán nǹkan ṣé bó fi nílẹ̀ sí ìta ló tẹ̀ bá tiẹ̀ lọ. ẹ jíbọ́lá àwọn àgbàbọ̀ wọn ni ojúbọ̀rọ̀ ṣe gbọmọ lọ́wọ́ èkó rọ ẹni tó bá rẹ̀ máa jẹun bọ́inbọ́in àtìlẹ̀kùn bọ́inbọ́in ah, gbogbo àwọn tó wá ń gba contract lọ́fíìsì wa ó ń jáde sọ́rọ̀ ara wọn ni bẹ́ẹ̀ ni tó o bá ní contract gbà ìwọ gan aṣáájú tó múnádóko kó tó lè bọ̀ sí i. kí n máa lọ ṣoògùn tó lókun fẹ́ gbaṣẹ́ títí nígbà tó ń ṣe pọ́ nílé mi àti ti ń tẹ̀léra wa you know i'm a christian ah i'm a practicing christian kí wọ́n á lọ máa ṣe oògùn ah o iṣẹ́ yín yẹn máa gbélé ni o ah ìyá tó iṣẹ́ yín dánmí èṣù lásìkò. Dìbọ́lá o kàn fojú ju ẹkùn lásán ni o ò já sí nǹkan kan rárá. Hmm. wo jésù tí mo já sí yẹn ó ti tó mi. Dìbọ́lá hmm. ah! wake up wake up ah. anyway mo ní ọ̀dọ̀ àfàkùn tó yẹ pé tí n bá mú ẹ lọ kò ṣe tí rì kí bá sí ni sórí tó bá ti lè ṣáájò fún ẹ contract yẹn within two weeks ọ̀gá mi máa bu ọwọ́ lùwẹ̀ fún ẹ. <laughs> kí n tẹ̀lé lọ́dọ̀ àfa àbáwọn tó máa ń wé kinní tó nìyẹn kọ́ ni ah, ah, ah, kí mo fẹ́ máa sọ ọ́nbẹ̀ gan-an tí tá a bá débẹ̀ tó bá gbọ́ pé kírísítẹ̀ ni mi ṣé ó tiẹ̀ dá mi lóhùn. kí ló ń sọ yìí christian muslim ọlọ́run kan náà la jọ ń sìn ìwọ ṣáà ti sọ pé ìṣòro ẹ rèé. bọ̀ tí yóò gbowó lọ́nu. ìyẹn ni mi lè sọ o. láhìlá ilẹ̀ ńlá muhammad rasulillah sallallahu alayhi wa sallam láhìlá ilẹ̀ ńlá muhammad rasulillah sallallahu alayhi wa sallam láhìlá ilẹ̀ ńlá muhammad rasulillah sallallahu alayhi wa sallam asalaatu ah, fún iṣẹ́ lọ́n mr ṣùgbọ́n ẹ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. kẹ́ ẹ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run kẹ́ ẹ dúpẹ́ lọ́wọ́ arábìnrin ṣẹ́ríṣẹ́ tá a ṣe fún yín iṣẹ́ ńlá ni nítorí ewé ojú omi kì í nísinmi ṣẹ́rí iléeṣẹ́ tá a ti fẹ́ gbaṣẹ́ yẹn hmm, bọ́n bá rí wọn ò ní sinmi. ṣé wàá rí iṣẹ́ tá a ṣe fún yín aago kan òru lórí odó láti ṣe fún yín ṣé ẹ ṣetán láti ṣe. ẹsikisa hmm, ṣé o ti pẹ́ máa gún mi lódó. àwòsàn ìlà ẹ̀ orí mi ẹlẹ́dàá mi inú mà jí o tèmi àti ẹ tá a jọ ń sùn tá a jọ ń jí ò sọ kankan fún mi. kò tí ẹ kàn mí o ṣe dára ẹ ló ṣe o tún wá pa ẹ̀dá àlàyé èèyàn bíi títí ẹ o tún pa ó pa yàn. Ìgbà ìmọ̀ ni ẹ̀kọ́ ti jẹ́ wọ́n láti lè wá sí i ah títí títí olùsọ ọmọbìnrin tó kó bá mi nì wọ́n ló kó bá mi. jíbọ́lá èmi kọ́ ni mo kó bẹ́ẹ̀ ìwọ̀nba díẹ̀ ni tèmi ní ọ̀rọ̀ tó wà nílẹ̀. dọ́ńpẹ́ bàbá ọ̀rẹ́ mi títí láyọ̀ tí mo sọ pé ó múṣẹ́ wá ni. títí láyọ̀ wọ́n sọ pé wọ́n lè múṣẹ́ wá ẹ̀ka lọ. dọ́ńpẹ́ ọ̀rẹ́ mi ti ròyìn fún mi dáadáa ó jẹ́ kí n mọ̀ pé ẹ good lórí iṣẹ́ tí mo mú wá yìí sure banker ni mo dẹ̀ ti ṣe proper planning mi lórí ẹ̀ tí mo dẹ̀ mọ̀ pé in two weeks time mo gùn yẹn máa gba check twenty million naira. twenty million naira. Ah, títí láyọ̀ kò sí wàhálà sórí àwọn tó wá gbéṣẹ́ fún yìí. we are professionals wọ́n play aspect tọ̀dọ̀ dáadáa kó o fi ìyókù lẹ̀ fáwa. ṣẹ́rí lórí aspect tọ̀dọ̀ tèmi kò sí problem nǹkan kan tèmi ò kàn fẹ́ ni cheating no cheating. báwo ló ṣe fẹ́ sí. fifty percent fún ẹ̀yin èmi náà fifty percent. fifty percent no cheat. no cheat. kò sí wàhálà tó yẹ kí bó ṣe fẹ́ nìyẹn. Eh, James dọ́mpẹ́ bàbá ìwọ play role Àfà Músà ìyẹn túmọ̀ sí wípé kóòtù tá a máa lò ní code a stroke six. dọ́mpẹ́ bàbá. bọ́ọ̀lù Jaku! Jaka! James! I ah! don't know. Ah, I don't àfà bọ́ọ̀lù yìí ṣe. ó pa ṣùgbọ́n rẹ jẹ ó ṣàrẹ jẹ. tí lóòótọ́ ló pààyàn. o àbámọ́dá náà pè yẹn o. àbámọ́dá ni. yes. kò lè yí ẹṣẹ tiwa ni now anytime soon James afamusa wọn máa jáde sí i ó láwọn pẹ̀tẹ́ màá ṣe sí o jẹ́ pé everywhere bá wà láì a kò máa jáde sí arúgbó kun ni. ẹ̀yin pípọ̀ ẹ̀ lé gan o ó máa jáde sí bí òkú. ẹ ẹ ló yẹ ìjọsọ ọdún. jàkú. jàkú. Apa? Apa Àfẹ́yìn ọlọ́run! Apa? ọlọ́run ni. Àfọ̀ ayé ẹ̀yin dá jẹ gbogbo ẹ̀ níbàyìí ẹ wò kí n tó lọ bíbàyìí lè ní màá gba owó mi tí mi bá gba ṣí àtẹ̀mí bíbàyìí mi ìtẹ̀ta bẹ́ẹ̀ ni mo sọ fún yín nínú kí n pe ọlọ́pàá kí n sọ fọlọ́pàá pé fọ́n wa náà ní gbogbo wa bẹ́ẹ̀ ni tí mi bá gbowó mi gbogbo wa la máa ṣẹ̀wọ̀n bẹ́ẹ̀ ni mo sọ fún yín. títí aláyọ̀ farabalẹ̀ náà sórí owó tó ń sọ̀rọ̀ nípa yìí a fẹ́ kí atẹ́gùn fẹ́ sílẹ̀ díẹ̀ ni a fẹ́ kí wàhálà dé bá jíbọ́lá dáadáa kó wọn bá ráàyè máa bí máa tẹ́tí wa and fifty percent tó ló fẹ́ gbà lówó yìí ó ti pọ̀ jù because ọmọ yẹn tí mo ti ná ni ó ní iye tí mo fi ṣoògùn. àbúrò pé ojú lásán ni àfáà Musa James tó fi appear sí Jíbọ́lá ni. Mr. Man iye ò fọ́ kí nǹkan mi kọ̀ọ̀kan mi o bẹ́ẹ̀ ni mo sọ fún yín access sí ilé ìgbé yẹn èmi ti play access mi kọjá owó dẹ̀ ti jáde so kẹ fún mi lówó mi ní kíákíá sìn ṣé o mọ̀ pé torí díù yìí ni mo ṣe resign kúrò níbi iṣẹ́ ni o wá sọ fún mi pé o lọ ṣoògùn kí ló kàn mí pẹ̀lú ṣoògùn títí aláyọ̀ farabalẹ̀ ọmọ tó ṣẹlẹ̀ pé kó fi ara balẹ̀ fifty percent yẹn máa fún ẹ tó bá di next week máa gbé ẹ lórí aago pé kó wá gbà. Mm-hmm. ẹ ṣe o okay no problem. All right. All right. dọ́ńpẹ́ bàbá ṣáfẹ́ fún ọ lówó yẹn ni. dọ́ńpẹ́ èmi bìlífù owó yẹn ti pọ̀ jù. kò lè yín ohun tí àgbà fi ń jẹ̀kọ́ àbẹ̀wé ló wà. títí ah, ah ah ah ah ah do you want to tell me pé ẹjọ́ lù mí jìbìtì ni ah ah, ah. títí rí ọ̀dà. ṣé pé àbá àmọ̀sá owó ọmọ pa. ẹ àbá mo dá lásán ni torí ìròyìn funfun tó rómọ̀ dì yẹn ẹnikẹ́ni tó bá ti lè romọ́ọ̀dì ìrúkúrí ló máa rí ògbéyàn kọ̀ọ̀kan òpèyàn kọ̀ọ̀kan èèyàn lásán ló ń yọjú sí ẹ. olùsọ mi ní sí fún yín ṣe rí èṣù fàràǹdà ló dúró sí tó fi jẹ mí yà kọ if not i don't deserve all this from you Titi, for god's sake ah yé mi. mo pé. jíde ah, jíde sókè jàre jókòó. alàgbàjúmọ́ náà tó ní díẹ̀ ẹ̀dìdì olùsọ àti tí òkú mọ̀ sáfún ẹ̀dìdì ẹlọ́bàáyé mi dédé bí i ọmọ kò tẹ̀lé o jíbọ́lá jọ dárí jì látìgbà tí gbogbo wàhálà yìí ti ṣẹlẹ̀ mi gan náà gbádùn ayé mi mọ́ wọ̀rànwọ̀ràn làwọn púpọ̀ ìfi kàn mí àtìgbà yẹn ni mo ti ń bá káàkiri ọpẹ́lọpẹ́ Ọlọ́run ọpẹ́lọpẹ́ alàgbà àwọn ló yọ mí nínú ọ̀rọ̀ imọ ìbínú ìjọba fọ́lọ́run gbà tẹ. ẹ ẹ ṣe lọ wá bẹ̀ mí fún àti pé òun náà ti jèrè tiẹ̀ nù àti pé tèmi tiẹ̀ tó sàn ju tiẹ̀ lọ wèrè ló tiẹ̀ yà olùsọ ilé sọ nǹkan wájú tẹ́rí tí ìbá ṣe bẹ́ẹ̀ ah tó yẹ kó o ti sàn àdúrò owó tó yẹ kí wèrè o ti tẹ́ lára rẹ báyìí àmọ́ èdè fẹ́ nu mi sọ sọkúsọ èdè fẹ́ nu mi sọ sọkúsọ àsìkò tí mo fi mọ ọmọbìnrin yìí tí a bá ń kọ ọjọ́ tí mo lò lórí èpè kò sí inú ẹ torí inú ìnira ni ó à tẹ bá máa tójú mi rí olùsẹ àdó mi ó ṣe yìí gbogbo tí wọ́n ṣe sọ pé àbámọ̀dá tí àbámọ̀dá ló fi ìyà jẹ mi tó báyìí tó bá jó rìjìnà nǹkan kí ni ó bá ṣẹlẹ̀ sí mi olùsọ ẹgbà mi àbẹ́ tó ṣe fún mi tání mo ti kẹ́kọ̀ọ́ mo kẹ́kọ̀ọ́ o kọ́lọ́gbọ́n ti kẹ́kọ̀ọ́ tipátipá ọmọ náà mi tí pé mo lérò ní mọ̀ ń sàlàyé fún ni. bí ayé àti ọ̀run bá rí kọjá lọ kí n nínú ọ̀rọ̀ olúwa báyìí kí oníṣẹ́ aláìmáṣe alàgbàjíwọ́lá ẹ wo bí ẹ ṣe ṣègbésí ayé yín ọlọ́run ti pèsè dáadáa tó dáa fún yín ẹ wá lọ fi ọwọ́ yín fa ìfàkùfà a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ wo obìnrin ayàrẹ̀rí tọ́lọ́ fún yín ṣàmà ní kò dá tó lóbìnrin ni kí ló tó wá mú ìtẹ́ lọ ń ṣe àgbèrè torí tí ẹ bá ṣe àgbèrè ìyà tí ẹ ń jẹ yìí ẹ ní jẹ sista títì ẹ wípé tẹ́yìn náà balẹ̀ ayé yín rí nítorí pé ẹ̀ ń wá owó ẹ̀ ń wá owó ara pé ẹ̀ ń wá owó náà ló sùn níbi tí wọ́n ti fi òkun yín tí ẹ̀ ń ṣe wérewère káàkiri àwa dúpẹ́ o alàgbà Jíbọ́lá mo bá yín dúpẹ́ mo bá yín yọ̀ ìpè ara yín ti yá àwọn ẹni tí wọ́n fi rú èyí kàn yìí Ọlọ́run ló mọ orúkọ táwọn náà máa wà báyìí torí kò sí ẹ̀dá kan tí ó máa fi ìyà jẹ ẹ̀dẹ́gbẹ́ tí òun náà ní rí ẹ̀san tiẹ̀ á rí ẹ̀san ẹ̀ ẹ kí á Jehovah Jésù Kristi. adúgbọ́dọ̀ ọlọ́run ọpẹ́ náà ni àwọn máa dáná ọdún ìgbàláyé wá táwa. mo wá rí rí pé iyán di àtúgbún ọbẹ̀ ti di àtúnṣe báyìí sí. you see sórí ibi tí mo rò pé mo yẹ kí n ti bá ọgbọ́n ọgọ́ ni mo bá ń bẹ̀ tí wọ́n bá sọ pé irú ẹ̀ ló máa ṣẹlẹ̀ sí i ọlọ́run ọlọ́dún ẹ̀yìn gbọ́ máa sọ pé kò ní pípé láyéláyé torí pé mo mọ̀ ẹ́ dáadáa mo sọ fún ẹ ẹ tó ìlú nígbà tí wàá tó ọmọbìnrin bẹ̀rẹ̀ ọmọ jáde àti kò sí nǹkan kan tó máa padà rí ibi tó ń lọ yìí ìjà ló máa padà kẹ́yìn àlè ìjà ló máa kẹ́yìn àlè kò dẹ̀ náà ní ànínú gbogbo ibi bára ẹ dẹ́sìn ó wàá mú ẹ lọ bá àfa àkọ́ṣá àfa nìyẹn ṣáàfáà ni yìí tí wọ́n ń wò yẹn ṣáàfáà ni anybody is either àfáà àbí pastor náà bá múyàn lọ́ba tó bá ti sọ pé bá ti dogun pé ẹ amaragbá amarawo afẹ́lọ́ṣe àìsàn fún yín ní orí kinní kan afẹ́lọ́ṣe àìsàn fún yín ní oko omi kan ó yẹ kó o ti fura kó o ti di pé eléyìí ti kó o ní àfáà ọ̀bọ̀n ti kó o pastor ó ń bá àwọn wòlíì ẹgbẹ́ tó kù nínú jẹ ni èmi tí mo jọ́ rẹ̀ tímọ́tímọ́ wò lè bá mi sọ kọ́kọ́ wọ́n di ẹ létí débi pé òun tiẹ̀ lè láwọn fún mi pé ọ̀rẹ́ mi mò ń ṣe báyìí o ìjọ tí mo wá kí sẹ́mi tí mo sọ pé ìyàwó ẹ̀ fẹjọ́ sùn mi ó gbọ́n tó wí fún mi ni pé nítorí ẹ̀ tó sórí kodò ó mọ ohun tó rán ṣé ohun tó rán náà ni ó kọ àbámọ̀ tó máa gbé e sí nìyí o ṣé ohun tó rán nìyí àti ẹ̀dùpẹ́ wọ́n yí yọ̀ǹda ẹ̀mí ẹ̀ fún wa wọn jẹ́ kí yẹn ṣe bákan bákan pẹ̀lú ẹ̀. kúnlẹ̀ wọn ò náà ò pa mí ọlọ́run ni ò gbà fún ẹlẹ́dàá bàbá mi lọ́ta kan. wọn ò fẹ́ pa ẹ́ owó tó fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ yẹn gbogbogbò ní tájẹ̀tì wọn kí wọ́n fẹ́ pa ẹ́ kò náwó ní kòkó tó bá máa gbẹ̀mí ẹ̀. ṣé bẹ́ẹ̀ mi mo débi tí mò ń sọ yìí ọ̀rọ̀ tí bẹ́ẹ̀ lẹ́ bẹ́ẹ̀ lọ mọ́kà ni ẹni ọba ló lè sọ tán bẹ́ẹ̀ wọn ò yọ àdá sí mi o wọn ò yọ ọgbọ́n sí mi àmọ́ tó bá gbọ́ killing by trick àwọn bíbí ló ń jẹ́ bẹ́ẹ̀ àáfàá tí mo ti rò pé mo ti dú wọ́n máa máa ní plọ́ọ̀tì ẹ̀mí èṣù sínú mi ni o èmi tí nílé dájú ẹ pa wọ́n tì mí títí títí ẹ fi dákì ní ọ̀dùnkù lẹ̀ fún mi tí èèbá sara tó wá ń já mi sí pé àbámọ́dá ni àfáì ni wọ́n á yọ sí mi káàkiri ọ yọ sí mi sí ti rúùmù mi dáwò tí ìwà ní rò kókó ọ̀run ní yọ tí ń wululẹ̀ à níjọ́ kan ó ti ẹ̀yọ̀ kan báyìí láyà mí sì kì í ń èrè dókítà ni ọlọ́mọdé jẹ́ ńlá pàtẹ́sìn kí n pé kí n kó nu mọ́tò báyìí tọ́jú ọ báyìí mo rí kọ́ta ni àwọn tó wà ládùúgbò ọmọ tí ń wí wá pa ni wá pa ni wá pa ni ń mọ̀ sá gbomi bọ́ta ètò wa bà mí lọ́kàn jẹ́ ni pé ọmọ kan bá sáré fẹ́ mu kọ́ọ̀pù yẹn bá fi bọ́ ọba já kọ́ọ̀pù pa má fi kọ́ọ̀pù mi gbọ́ mi fún wá pa ah, ọkàn mi bàjẹ́ èyí tó wá dáa níjọ́ kan láàrin ọjà mi mo sì tún rí wéèrè àfa ẹ̀yìn mo bá họ ẹ gbà o ẹ gbà o àfa musa náà bá lé mi mú àmì ìmú bá bu àyà ní fi à ń wé mi lọ́rùn wé mi lápá bí mo ṣe à ń sọ pé yìnyín ṣe wèrè yẹn ló wá dùn mí jù o bí mo sọ pé yìnyín ṣe wèrè wọn pé àbí ẹ ti wí nù. wọn lè gba ẹgbẹ gbogbo kí ó ti alámòdì bá sọgbọn ẹ báyìí wọn náà ni. ní bàbá kan ti àdé kò sí yín kankan bí mo wájú ẹ tọdọ bẹ́ẹ̀ báyìí báyìí mọ́nà báyìí ló bá kí ọrùn mọ́nà báyìí ló mú àárín orí mi èmi ò rí mẹ́tí bí gòsín gbẹ́rẹ́ fapá rírí báyìí kò fọ́ọ̀gù ni o bí ó bá lọ sí pé ó wà kan á máa mi lórí báyìí bẹ́ẹ̀ mo pín in ṣe wẹ̀rẹ̀ rán é àbí ti ṣe nù gbogbo tí mò ń sọ wọn gbàgbọ́ mo ṣe cross bí báyìí nì ká alákọ̀wé ti ẹni wẹ̀rẹ̀ alákọ̀wé ni àmọ́ mo dúpẹ́ fọlọ́run. ètò bá kù lẹ́yìn ọlọ́run àkó ayọ̀ ọlọ́run ti fún ẹ níyàwó tiẹ̀ o obì tán dẹ padà sínsìn ẹ ṣùgbọ́n nǹkan tèmi fẹ́ ni pé bó ṣe máa ṣiṣẹ́ tẹ́lẹ̀ tó jẹ́ pé aláwájá báwo ni olójúmọ̀ ni tó máa ń bí mí tó máa ń sọ pé àṣẹ kírun tó ni tó máa ń sọ pé lábọ́jà ọmọ ẹ̀ tí ń bá pè é wọ́n ní máa pè padà máa pè padà à ń ṣe kíní kan lọ́wọ́ àwọn àánú ṣọ́ọ̀ṣì àṣìpá ìyẹn ni mo fẹ́ kó jẹ́ kó padà sí o. ṣé tí wọn bá tiẹ̀ sọ yún fún mi gbàdé ìpòrí tèmi náà dàrú ṣé ni mo pé ẹ̀yìn tí mo lóun òótọ́ àtọ́lọ́n fèkì mo sì ẹ̀gbà tí ọba sórí jìnnà kì í sí fèkì ni gbogbo èmi lẹgbẹ́ ọmọ ogun ìgbàlẹ̀ ni o ìmọ̀lẹ́ ayé ni o àfàdúrà jagun gbogbo ẹgbẹ́ ni mo belong sí ìyẹn nìkan tó kọ́ ní í ṣe màá ṣẹ̀kọ́ bíbélì tí a bá lọ fún Sunday service tí a bá parí ìsìn tán màá tún bẹ̀rẹ̀ sí tèmi so that gbogbo ọ̀nà lọ́dún tẹ̀ fi ṣàdarí gbogbo ẹ̀ṣẹ̀ méje mi. ọ̀rẹ́ mi báwo de wá ní ìsìn ṣáré ti yá dáadáa. ó ṣù ọ́. olùṣọ́ làwọn ń bọ̀. ó ga ọ ìwọ́n tó yẹ pé ta bá wá wò tí ojú ò ní ṣe rí olúwa ṣeun o.

ẹ àdúrà fún wa. Jehovah mímọ́ Jésù Kristi Michael mímọ́ mímọ́ àwọn tí a gbé ìjà lọ́wọ́ sí àwa yìí agbẹ́lẹ́ ìránṣẹ́ ẹ̀dá gbogbo ogun tó ti ṣẹlẹ̀ sí olúwa ẹ ti jẹ́ kí ìgbẹ̀rẹ̀ kọjá olúwa ti fẹ́rẹ̀ ó fẹ́ràn kan. àmì àwọn náà tó wà wò láti ibi jíjì ni wọ́n ti wá kó jẹ́ kí lábẹ́ ìṣẹ̀lẹ̀ sí ọlọ́run tó á mú ohun kúrẹ́ á dáàbò ẹ̀kọ́ àárín ìdáríjì wà. Yeah. máa kọ́ ẹ lọ́wọ́. don àwọn kankan ṣẹlẹ̀ ní organisation wa tí ò yé mi rárá. bí kíni. bí ká parí dọ́tán kẹ́mbọ̀dé má gba ṣẹ́ àti tiẹ̀. ó lè yẹ kẹ́ ẹ mọ̀ pé gbogbo àlá ní one or two responsibilities tá à ń take care of ó yẹ kó yẹ yín náà. don ó yẹ kẹ́ ẹ mọ̀ pé àwa kan a ní parents nílé láti tọ́jú the worst part of it ni ìdọ̀tí ti ti mu wa worth of twenty million naira àmọ́ bóyá ń lọ. and everybody tó wà ń bíbá yìí ló mọ̀ pé mi mo mú títí wọnú iṣẹ́ ìnà ó yẹ kí ní percentage tèmi tí mo máa take ká tó pín owó ìnà. ẹ all right all right ṣe rí kò lè yé yín èmi dọ́ńpẹ́ mo mọ̀ ju yín lọ ṣe rí gbogbo àwọn iṣẹ́ tó wọlé àti owó tó wọlé ó ní àwọn nǹkan tí mo fẹ́ ṣe ni tí má ti ṣe àwọn nǹkan ìtàn màá fún everybody níṣẹ́ àti ẹ̀. done kò sí ètùtù kọ́bì ọkàn lẹ́yìn kẹ́ wọlé kẹ́ gbowó jáde ká dẹ̀ pé ká máa lọ ká kúrò níbí báyìí. ẹ fara balẹ̀ ṣe àwọn pé iṣẹ́ títí ti mú wa oníwọ̀n ẹ̀ sì tóbi jù lọ́wọ́ báyìí and ẹ mọ̀ pé mo ti ná àwọn owó kan jáde tá a fi ṣe àwọn tá a fi parí dán ṣe á rí gbogbo ara rẹ̀ mọ iye tó kù hundred percent owó tó kù èmi don pell tí mo ní organisation yìí máa mú seventy percent James afamusa ìwà àtàwọn colleagues ẹ yòókù máa mú thirty percent. dọ́pẹ́ kò jọ rárá kí ni mo sọ kò ṣẹlẹ̀ ìjọ kì í ṣẹlú ìjọ wa náà là ń lọ ọpọlọ náà ọpọlọ gbọ́ là ń lò. ó lè lọ́kùn tó gbó ti jẹ́ dàbí náà wọ́n máa ta lójúmọ́lẹ̀ àwọn àwọn ẹlẹ́dàá ti tẹ̀ lójúmọ́lẹ̀. James sẹ́ni mo sọ fún ẹ wọ́n bá wo sẹ́ni sọ fún ẹ a máa tún gbogbo èyí kú James èmi màlúù bá sọ̀rọ̀. gbàgbé ìjọ èmi dọ́pẹ́. gbàgbé yẹn. òfin ń bá ń kó. ló ń ṣe máa ní ṣó ah. possible ni. kò possible rárá. láàrin èmi èmi méjì thirty percent wọn nìkan ó fẹ́ máa náì sábà láàrin èmi one two three four five six seven. ṣàwọn àmì máa pariwo kò jọjọ. wọnú ilé mo ti tún ìrora mi pa ṣẹgbọ́ everybody wa máa gbàṣẹ ṣùgbọ́n and ọmọ àbí no ìyẹn fi mi jẹ́ náà wo òkú wọn náà ní àwọn parents rẹ ṣùgbọ́n ah ọ̀dẹ̀ ló fi mi tó bá yẹ ó máa ṣe yẹn and ẹ̀yin ladies ti ẹ̀wà ń bí ṣe rí gbogbo ètò ti wà lẹ̀ wọ́n kí wọ́n lọ mú iṣẹ́ wá mo lè fọ́ mi ṣe pé màá fún ilé iṣẹ́ àá bí ti fi lè wọ́n tó pọ̀ lé àá àfa Musa James <laughs> ẹ wo torí ọkọ̀ bàrẹ̀ ṣùgbọ́n ẹ wọlé ní bàbá ṣe àyè first ní àárọ̀ la mo promise everybody wa màá fún yín owó yín ṣe gbọ́ sí wàhálà. kí ló ṣẹlẹ̀ kí ló ṣe kí ló ṣe kí ló ṣe hey guys Oh. ló oh. Oh. yìí ti jẹ́ tààrà bí bọ́ọ̀bì bá a lè. ṣọlá sáwọn guys báyìí kí ni ò ní ṣẹlẹ̀ ìwọ James mo gbẹ́ eléyìí tán gbogbo ilé máa fi gé mi jẹ àbí orògbògàn èmi àforí lakú màá lọ sí everywhere màá bá ṣiṣẹ́ ẹ máa gba ṣíà ẹ wá ní God láti máa bá mi sọ̀rọ̀ ìwọ. àwọn bíbí ò gbọ́dọ̀ kú o. Ah, àwọn ilé ti kú ọ̀rẹ́ bí. wọ́n gbọ́dọ̀ kú o. o de ma bá ọ lọ ni. èmi. yes ok ajọ́ máa rí. ìwà ìta ni ìwà ìta ajọ́ máa rí. Zafer. Ah! Ah! Ifá kó dáríjì mi o mm. lọ́dọ̀ Ifá rẹ̀. Ah. Jíbọ́lá one more thing. jẹ́mi. owó bá ṣe máa ń pàdé ara wa ń bíbá mi láìkí níṣẹ́ ni mo rí pé a kàn ń disturb àbúrò ẹ̀ ṣé orí hmm, ọ̀rọ̀ tó sọ yẹn you are making a reasonable point but with wrong approach ah, àbúrò mi tó sọ ń sọ̀rọ̀ ń pa ẹ̀yìn. Hmm, hmm tó máa ń mo ṣe jẹ́ láìfẹ́ lẹ́yìn ọlọ́run èmi mo kàn fún èmi mo wọn ní school aṣọ́wó tó ń gbọ́dọ̀ à ń sọ̀rọ̀ wọlé lọ́kàn but anyway yes by the way ṣorí wọ̀ gan fúnra rẹ̀ kò mọ gravity ara rẹ̀ lọ́wọ́ mi cause i'm very sure pé tó bá mọ̀ kò ní máa bá mi sọ pé ó yẹ kí n lọ bọ̀ hòtẹ́ẹ̀ fún ẹ hòtẹ́ẹ̀ bá o ṣé proposal tí mo kọ sí company yẹn tí wọ́n fi mi check off twenty million naira ṣé gbogbo yẹn mo fẹ́ fi ṣiṣẹ́ ni jẹ́ láìlá ìlànà ò fọlọ́ mọ́ bá yọ̀ mí jẹ́ láìlá ìlànà ò fọlọ́ mọ́ bá yọ̀ mí jẹ́ láìlá ìlànà ò fọlọ́ mọ́ bá yọ̀ mí jẹ́ láìlá ìlànà lọ́lọ́ mọ́ bá yọ̀ mí jẹ́ láìlá ìlànà ò fọlọ́ mọ́ bá. Bàjá. Bàjá kí ló ṣẹlẹ̀ kí ló fa nínú orí báyìí? guess what? you can't believe this this the check of twenty million naira láti lè ṣe ní heritage construction company. wow praise God. my dear ẹ dáhùn mi. dáhùn fún kínní mi lè gbógo ológo ah àfa ojú ọmọ ní tí ọ ṣé sọ kínní kan fún yẹn ẹ bá sọ nǹkan mi fún ẹ lọ́lọ́pàá àwọn àfa lọ́lọ́ ń kólé ayé lé lọ́wọ́ wàbíláyì tàòfíìkì kọlọ́jẹ́ ṣe kò ń gẹ́rẹ́ wàbíláyì tàòfíìkì kọlọ́jẹ́ ṣe kò ń gẹ́rẹ́ wàbíláyì tàòfíìkì èmi ṣe kò ń gẹ́rẹ́ ẹkún ìmúre ọ̀pọ̀lọpọ̀ yẹn láti ṣerú orí báyìí fún tó tiẹ̀ tó jẹ́ ìjìnlẹ̀ pọ́n ọ̀mọ́ orí. ẹ̀yìn orí bákan náà àrípẹ́tà ń bí mi tí ì ní mo re à àfà èmi mo mọ tójú mi ríkì títí tó mú mi wá sọ́dọ̀ yín bí à mo pò yí ọ́fíìsì wọn parapara wọn ti ẹ̀ sí bẹ́ẹ̀ gbẹ́rìn rí mi ọ̀gá rẹ̀ ò tiẹ̀ recognize mi gẹ́gẹ́ bí contractor bóyá ó rò pé hmm, mo fẹ́ bọ̀ nǹkan ní ti ẹ̀mọ́ tó ń rùn pa mi kì í fún mi lọ́dí ẹ̀sẹ̀ rárá but àtìgbà tí mo ti bọ́ sọ́dọ̀ yín bì gbogbo àwọn kẹta ẹ pé kí n máa ṣe gbogbo ẹ sí pé máa jẹ́ òbí ewúwẹ̀ àyẹ̀ngbà mi bàjẹ́ bá wọ ẹnu mi tó pọ́n títí ẹ̀ mi mo mọ ohun tí mò ń ṣe bàbá ní tẹ́lẹ̀ ọ̀dọ́dọ́ díkòdò lọ́mọ tí ń ah, mọ́ jẹ́ pérégidé obìnrin táwọn pé àfubì lásán làfà máa ní ìmọ̀ jẹ kí n máa tún ṣe ah, wẹ́lẹ́ náà lọ́bọ́ sí o ìwà ní sẹ́yìn bí mo ti gbowó yìí gbowó yìí ti tẹ̀mí lọ́wọ́ mi wò títí tí mo ronú ara mi mo ní pé mo gbọ́dọ̀ fẹ̀mí ìmoore hàn sáfà mi èèyàn dáadáa làfà mi mo gbọ́dọ̀ fi ẹ̀mí ìmoore hàn sí mo ti kọjọ five hundred thousand rand yẹn mi ò ra singlet fúnra sẹ́ẹ̀rí wá rí ìdímọ̀ ń sọ yìí o kékeré rí yìí o <laughs> mo tún náà wé kan lọ́dọ̀ wọn tẹ́lẹ̀ yìí bá tún lè bọ́ sí báyìí tọ́bẹ̀ click àfà ah. ẹ̀ ti bọ́ ayé ẹ̀ ti bọ́ ayé wọ́n á rò pé presidency rẹ̀ ti ń ṣiṣẹ́ ni mo ṣe máa tẹ́ kẹ́ yín. kí lẹ́lẹ́ ti ṣe. pé mo yọ five hundred thousand naira mo fi bá yẹn ra káà yẹn. àgbàdo èdè márùn-ún ń wájú yín báyìí. tó túmọ̀ sí pé ọmọ lọ sí o ìyàwó lọ sí àwọn tó bá tún súnmọ́ yín pàpà ń fara gbáyún ẹ dákun ìgbà mi kí mo ṣe ẹ ṣàánú mi ẹ ràn lọ. Ah, kò yẹ kẹtí lọ́wọ́ yẹn kò yẹ kẹtí ìnáwó ẹ̀pẹ́ ẹ̀pẹ́. ó ní àwọn ètùtù pàtàkì kan tó yẹ ká ṣe kẹ tó bẹ̀rẹ̀ sí náwó ọ̀hún. ìmọ̀ ìmọ̀ èmi kan wò pé owó ti dé ní dákun ẹ gbà mí àfẹ́ ṣàánú mi. yóò látúnṣe ìjọ òní tí mo sọ fún yín pé ẹ gbà ṣẹ́ẹ̀kì ṣẹ́ẹ̀rì gbà. mo gba mo gba ṣẹ́ẹ̀kì mo gba ṣẹ́ẹ̀kì. ẹ má wàá fọ́ ọkọ̀ owó náà lọ́mọ́ o. ṣé owó ìdókòó lẹ. ẹ má yọ éèpì nínú ẹ̀ ó dìgbà tá a bá parí gbogbo ètùtù tá a ṣe lórí kó di kó lè dín ní fún un kò sí nǹkan kan kò sí nǹkan kan ẹni tó bá jẹ́ pé káṣí ni kó fi ṣe ẹ ṣe. kí ló dé tí náà ló gbọ́ gbogbo ah olúwa mi ti ń bọ̀ wọ́n Gerari, Gerari, Gerari, Keraja, Gerari, Gerari, Jah, Gerari, ja, Gerari. Famusa, Famusa, sọmọ kẹsàn-án ni wa mo bá àwọn àjọ mo àwọn olóṣọ mú wípé mo ti ní àlejò nítorí arákùnrin mo fi padà karaja karaja ẹdìdì kí ló kọ yín. jíbọ́lá ni sà. ẹ jókòó ẹ jókòó. mr jíbọ́lá tún mò ń sọ fún yín. afáàmùsá nífẹ̀ẹ́ yín gan-an. Hmm. Hmm. Hmm. karaja ẹ jọ̀ọ́ mú lálejò. Don. Don. Kilometer. Kilometer. Kiri. Karaja. Karari. Karaji udah खराब है बेटा है olórí kábíyèsí kọ́. wọ́n wà wọ́n ti ẹ̀yìn kí. ẹdùnà ṣé ọjọ́ méje ti pé ni. ó ti pé. ẹni sùúrù ṣáká. ṣé àwọn àjọyọ̀ ti dìlífà iṣẹ́ àwọn olórí. wọ́n ti parí ẹ̀sán. nígbà wo. aago kan àbúrò àná wọ́n ti lọ sà. kí ló tó sùn mọ́. sà mi ò lè sùn wọ́n torí pé wọn pẹ́ wà lára àgbèsà. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni lọgbẹsẹ wa. ẹ ṣe gan o ẹ jẹ́ n bá yín wá. Mm, mm, mm, ẹ má ṣe yọnu àwọn ò kí ń gbowó lọ́fẹ̀ẹ́ ni àwọn àjọ̀nù fi fún wa lọ́fẹ̀ẹ́ la máa dẹ̀ máa fún yín ṣé rí o ti ká gbogbo abúlé tó wà bẹ́ẹ̀ kúrò ẹ lè máa náwó náà lọ báyìí. àwa fẹ́. ẹ kàrà ìjà arábìnrin ó fẹ́ lọ kí ìyá ọkọ ẹ náà. bẹ́ẹ̀ni sá bẹ́ẹ̀ni sá. ní Òṣogbo. bẹ́ẹ̀ni sá má lọ torí kò léwu. ètò sáà ṣé kò sí ti àlè ṣe sí ni sà. má lọ. ń yẹ má lọ. dábàá omi. rárí karajà afáàbùsá. ẹ kú sẹ́ sà ẹ kú sẹ́. báwo ni arákùnrin ṣe jẹ́ sí i ẹgbẹ́ gidi ni wọ́n. ọ̀rẹ́ ni wà. ẹ wo ẹ gbé owó yín wá síbí àwọn oníkankan fi owó yín ṣe kákàkà burúkú ń bẹ fún yín ni. ńgbà tí èsì pé ti tèmi náà mi ò fọ à débi wo náà ṣe iyọ̀ nìkan ní ròyìn ara ẹ̀ lọ́bẹ̀ ó mú fi ẹnu báyìí ni èmi sọ méjì àfa àmọ̀sá ojú òkú ní tì ẹ ṣe ọkùnrin jíde ọkùnrin ọkùnrin ìwọ gbowó tán àbí o wá sá fún wa pátápátá ẹ nígbà tó dẹ̀ owó ó mọ bó ṣe máa fi kọ́ọ̀lù tó fẹ́ fi kọ́ọ̀lù wa jẹ́ lọ́fíìsì wa o o wá gbowó tó ń sìn o mọ̀ náà o mọ̀ fóònù nọ́mbà mi mọ́ o mọ̀ náà ọ́fíìsì wa mọ́ àbí. títí my dear ah, kò tó yẹn kò tó yẹn ẹ ọlọ́run má jẹ́ kó pa mí o ọlọ́run má jẹ́ kó pa mí o ó ah, ṣàmùkú mi láìpẹ́ wàhálà gbogbo yìí kan náà ni ó mọ̀ kó tó bá ń sọ̀rọ̀ wàá gbọ́kàn mi sókè ni má jẹ́ kí ńlá pàtẹ́yìn jọ mo fọlọ́wọ́n bá bì ẹ́ e, mo fọlọ́wọ́n bá bẹ̀ jọ ẹ́ ṣé ọ̀rọ̀ tó fẹ́ sọ náà ilé ló dẹ̀ wàá kàrà má rẹ bẹ́ẹ̀ ń pé kínní kan pàdé rò pé mo ṣe lè wà báyẹn sí ẹ ṣé o rò pé mi wá appreciate ẹ ni ẹ má jà mo appreciate ẹ náà mo nǹkan tó ṣe fún mi mo mọ rírì ẹ and i'm not an ingrate ṣé mi ò lè fi bí sán fún ẹ náà orí ló ṣe fún mi ẹ for your information ṣé olówó tó ń sọ̀rọ̀ ń pẹ̀ yìí mo fi ọlọ́run bá ṣe before God and man mi ò tí ì ná kọ́bọ̀ ń mi ò fọ́ kàn kankan bẹ̀ because mi lè tí ì náwó yẹn tó ló láwọn ètò kan tó ń gbọ́dọ̀ ṣe lórí owó yẹn tó ń bá a kábàámọ̀ ẹ máa jà anyway it's not your fault I can't blame you kò lè yẹ. kò lè yé mi. kí ló ń àbí èèyàn burúkú ló pè mí ni wo èmi ò kì í ṣèèyàn bẹ́ẹ̀ o àti pàápàá mo fẹ́ kó mọ̀ kọ́kọ́ pé nǹkan tó bá ti dé bá ojú ó ti dé bá mú tó bá mọ ọ̀nà tó lè gbà lórí owó yìí tó fi ní kábàámọ̀ gbogbo ẹ̀ ní kó gbà tó bá dẹ̀ jẹ́ ti àwọn ọ̀gá mi ni màá bí mo ṣe máa bẹ́ẹ̀ cover up tó ń fi ní máa béèrè lọ́wọ́ ẹ̀ pé ibo ló bá ṣẹ́ dé. ṣe ti rí nǹkan sí that is why i love you kò sí nǹkan náà tó fẹ́ ṣẹlẹ̀ láyè you are always by my side my darling my darling. Jésù. àwọn àǹṣe wà pa. ọ̀gá o ẹ̀rọ adé bá mi tí n bá ah ẹ báyìí. me làmì ló ń dẹ́rù bòyà bẹ́ẹ̀ wò ọ̀sẹ̀ ń rí ni. ìlà báwo bá mi kọlà. ẹ kí wàá ní. ìyá táyà náà dẹ̀ kọlà àwọn tí bá kàn dé wù ẹ báyìí ẹ̀rù abà mí àyà mi àkànṣe gbà lójijì. o serious ṣé bọ́ jẹ́ Ṣàngó ni. ṣọ̀gbọ́n ga. ẹ kí wàá lọ fẹ́ fi de orí ẹ pé lọ́ba fi mí wé kinní kúkúrú ní ẹ̀ma tán yóò dìjà. dúró mo fẹ́ bèrè ọ̀kan lọ́wọ́ ẹ̀ náà ọmọ kan tẹjọ ń kóra yín káàkiri. ọmọ wo ló ń pè ní kàtìkàtì. ọmọbìnrin tẹ́tẹ́ ń gbé yín káàkiri ni mò ń bèrè ọwọ́ ẹ̀. ó ní ọjọ́ ìrora wọn káàkiri sọ ọjọ́ last man ni àbí èèwò ní ọjọ́ ìrora wọn káàkiri ṣé títí lọ wá ń pè lọ́mọ kàtìkàtì. Ah, ẹ̀kọ́ àti mi ìbá morúkọ ẹ̀ kọ́. ń bẹ lára ẹ̀ o má ṣe lọ́n látara ọmọ yẹn ọmọ dáadáa ni o eh. honestly she nice girl kó má ṣe girlfriend lásán ah, ọmọ yẹn life mi ni o ẹ̀mí mi lọmọ yẹn o ah, kò lè in fact tí n bá sọ details fún ẹ pọ̀ ọmọ yẹn wà á máa ṣe àdúrà fún ni róò tó ń pinnu life mi ò kéré bó ṣe wà yẹn ọdọ kò bímọ fún mi bọ tó bí àlàáfíà. ìyá kẹ́mi yan bẹ́ẹ̀ láfẹ́ iṣu bí. Hmm, not really it's not o o oh, mọ̀ pé tí mò ń sọ ò gẹ̀tẹ̀ sórí àwọn àgbàlagbà wọn ni pé ọ̀rẹ́ tí a bá ń ti tá a ní ká mú tó ń jẹ kú ebi ní òtún ọ̀rẹ́ ọ̀rẹ́ yẹn lè last ọmọdé iṣẹ́ kan bọ̀ lọ́wọ́lọ́wọ́ ń sì mo fẹ́ gbà ní kọ́mpìnì wọn tó bá mọ iye tí owó iṣẹ́ yẹn jẹ ọlọ́ọ̀lọ́n ọlọ́mọ ẹ̀dẹ́ ló jẹ́ and again níwọ̀n gan iṣẹ́ yẹn ò ti tẹ̀mí lọ́wọ́ sí i ó tún ti propose for another job fún mi láti gbà níbi iṣẹ́ wọn yẹn. mélòó ló ti gbà tẹ́tẹ́lẹ̀ bí fún ilé tó ń bẹ ṣe. kẹ́kẹ́ hmm, pé mo ti gbà about two ni about two. jọmọ ẹgbẹ́ mi gbàtílé dìyẹn ṣá. kí ló ṣe fún ẹ mo ní mi ò gbá tiẹ̀ ṣùgbọ́n pé mi sọ lẹ́yìn ẹ̀ kì í ṣe pẹ́ẹ́nì kọ̀ọ̀kan ló wá sọ mò ń sọ. sórí ọmọ tí wọn bá bí tẹ́ bá pa màálù fún nítorí ẹ̀gbánu ẹ̀ǹdí á sì bí náà tẹ́jà wọn pa fún àbí wọn bá pa ẹ̀fọ́ lásán orí rẹ̀ ò burú. wọ́n ti sọ náà pé tóbìnrin bá kó sí ọ̀lẹ́mi tán tó bá rán yàn léṣe Ghana ó mà dàbí ìgbà tó rán yàn ní lasami báyìí. wọ́n ṣàmárì bí ìyàwó so picture tó bá hàn sí wọ́n ṣàmárì bẹ́ẹ̀ kàkàrà farabalẹ̀ kí rẹ̀ kú rírẹ̀ ṣé orí owó tó ń wò yìí hmm. tó yẹ kó ní alámọ̀ gidi ni kò yẹ kó ná níbẹ̀ nítorí orí la ń bọ̀ fún ẹ orí ńláńlá ní ìlọ́po ìlọ́po lọ́nà mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ó yẹ kó ṣẹlẹ̀ fún ẹ àmọ́ níwọ̀n pàtó ti dán bẹ́ẹ̀ a láti ṣe ètùtù lágbára ṣé o ti ṣe tán. mo ṣe tán mo ti sọ fàfà musa náà pé màá ṣe. ẹ̀mí alágbára la ó lò fún ẹ. ṣé bí àwọn ewé kírípítà. <laughs> alágbára tí mo ń sọ̀rọ̀ nípa ẹ̀ ẹni tó ń bá àwọn àjọ̀nú sọ̀rọ̀. ẹ̀mí ò mẹ́rin kankan mi mo ṣetán láti ràn ẹ́ lọ́wọ́ dìde dìde. ẹ̀mí àfàmùsá la lò. mo sọ wípé a máa fi ẹ̀mí ra ẹ̀mí o sọ pé ṣé kìí ká máa pa wọ́n pípa ni. ẹ pa wọn ni ah, èmi àgbọ̀dún dẹ́n sọnù mo ń wẹ ojú mo tó ń sọ pé bó ṣe rí abẹ́mi rò pé ẹ̀kan náà lágbára pé ẹ̀mí wọn wọ́n bá mi fi ṣe nǹkan kan ni. bíbélì tèmi kọ́ mi ni pé ẹ má pànìyàn pípa lápá. jẹ́nu dákẹ́. ṣé àfa musa kò súnmọ́ mi ju wọn ni. láàánú mi ni ẹni lọ́nà mi lọ́tí gbogbo sẹ́yìn mi bọ́ sí i kájá gbọ́ fún mo bí mo fi kí mójú olóore. wo sórí àfa musa èmi ẹ̀ tí àjọ jẹ bẹ́ẹ̀ sì ni àjọ mu mo ṣetán láti dà nítorí ti ẹni. ṣé tó bá sọgbó ni ọlọ́dún sí èmi. máa gbé owó ẹ lọ àmọ́ jẹ́ kí n sọ fún ẹ wàá ah, kú ọmọ ẹ á kú ìyàwó á kú ẹni mẹ́ta nídìílé ìyá ẹni mẹ́ta nídìílé bàbá torí pé báyìí kò tí ì ná nínú owó yìí ni ìbáṣe sàn àmọ́ torí pé o ti mọ́ bẹ́ẹ̀ òun ló fà á tí ẹ̀jẹ̀ fi ń tẹ̀lé káàkiri. ẹsikísà mo lè kú o torí tí bíbélì tèmi sọ fún mi pé èmi ò ní kú ikú kan bí ò ṣe yíyé títí máa fi owó yẹn gan lẹ mọ nǹkan lọ́run tó ṣe yóò tún ṣe ṣé o mọ̀ wípé ẹja ni ẹja ń jẹ sára bẹ́ẹ̀ sì ni àrà nílé ayé. dandan ni pé kẹpa àfàmùsà kó tó di pé àríkìní ìṣe ni. àfàmùsà lálọ́ tó wá lè pẹ́ iná ìbànúfọ́ wọn torí ó ṣe wò mí ìlépa díẹ̀ gan ó sọ pé mo máa pẹ́ kò dídí èèyàn bábẹ́jọ́ sì tù mí dẹ́ bá fẹ́ pa wọ́n náà ẹ dákun. jàkárà. ó sọ pé ó fẹ́ sọ̀rọ̀ kan fún mi kí ló ṣẹlẹ̀. ẹ wo ìrìn kò fẹ́ yé mi mọ́. bí báwo. láti bí ọjọ́ mẹ́ta báyìí tí ẹ bá ti ń bọ̀ wá sílé. Si inú yín kì í dùn ah, pẹ̀lú ìbànújẹ́ lẹ fi ń wọlé èyí kọ́ńtrátì tẹ gbà mi gbọ́n kankan mọ́ nípa ẹ̀ ìdá mẹ́wàá gan tó ṣe kókó nínú owó tẹ gbà yìí tó yẹ ká ti mú lọ sí chọ́ọ̀chì ká fi lọ dúpẹ́ lọ́wọ́ olúwa pé àwọn olúwa ó o ìwọ tó ṣe yìí fún wa o ká tún lè máa expect oore ńláńlá míì tó ń bọ̀ ẹ̀ ṣe ṣó dà bẹ́ẹ̀. àṣé òótọ́ ni àṣìòtọ́ ni tí wọ́n máa ń sọ pé ara lé ẹni lọ́tẹ̀ ẹni ẹ wo bí wọ́n máa mo fẹ́ ṣàlàyé kankan fún ẹ lónìí ṣé o rí tó bá ṣe pé wọ̀nà àwọn pásítọ̀ àbí alàgbà owó ẹ̀wà tọrọ ẹ̀ bá kan náà ọ̀rọ̀ ní ṣọ́ọ̀ṣì dé báyìí pé wọ́n rán wa wá padà lọ ṣàlàyé fún ẹ pé ó kéré fún ṣẹ́yìn ó gbọ́n tí mo sọ fún ẹ àti ẹ̀dùn náà kí kémi máa lọ ṣiṣẹ́ fún ọmọ ẹlòmíì jẹ ṣé báwọn àgbà sọ wípé ẹni tó bá ṣe ẹ̀gúsí ló ń jẹ ọbẹ̀ kí n mú dà mẹ́wàá lọ sí church monkey dey walk babu dey chop iṣẹ́ kí ni wọ́n ṣe fún mi sọ fún mi iṣẹ́ kí ni àwọn pásítọ̀ yẹn ṣe fún mi tó fi jẹ́ pé mo gbọ́dọ̀ lọ máa fún wọn lówó sówó tí yẹn ló máa dóbi sálárì fún wọn ẹ wọn á kan kóòtù sọrùn kalẹ̀ sí church inú òjò inú òrùn inú traffic màá máa lọ káàkiri màá dẹ̀ mẹ́kì ro owó yẹn tán màá dẹ̀ kó ọ di church kí ló mìíràn iṣẹ́ kí ni àwọn pastor yẹn ṣe fún mi iṣẹ́ wo na pásítọ̀ sì ṣe fún mi tó ní kí n lọ́ọ́ máa kó dà mẹ́wàá fún wọn. ẹ Jíbọ́lá farabalẹ̀ ṣe bí ọkùnrin kó dúró déédéé túraká túraká sórí bí táwa yìí àwọn àjàǹdùlú wà bẹ́ẹ̀ ọ̀rẹ́dẹ̀ ti dayọ̀ ṣùgbọ́n Eh, wá gbọ́ ìkìlọ̀ pàtàkì gbogbo tí mi àti ẹ bá ṣe níbí etí kẹtẹ gbọ́dọ̀ gbọ́ sí o. o ti gbọ́ kí ni sọ fẹ́ nàá nǹkan. náà ṣé ètò àgbẹ̀ká tura tura ká tura kápá àwọn àjẹrò wà bíi. gbà gbà lọ́wọ́ mi. mo fẹ́ gbà ní ìgbà. sórí ọ̀bẹ tó wọ̀ yìí má kẹ̀jẹ̀ ni má pẹ́lẹ́ mẹ́ta tó a fi lè jáde lórí èṣù yìí kó ogun ni láwùjẹ ṣó o sì gbọ́ má bẹ̀rù o. mo ní ọyàn yóò ti jáde yóò ti wá jáde ní sẹ́ńtà ló wá jáde fọlábalẹ̀ o má bẹ̀rù o ìgbésí ayé ẹ̀ Zaka! Bago. Bago. àǹtí mi àǹtí mi ẹ má paná fàájì mọ́ mi lára. títí ó lọ bí iṣẹ́ àbí. níjọ́ monday ṣó oṣù ọjọ́ bí ni ṣó o mọ̀ pọ́n sọ pé àárọ̀ lọ́jà àwa tàtà ìjọ oníṣòwò yìí mo ti jí jáde nílé látago mẹ́fà àbọ̀ mo ti lọ bí tèmi mo wá ń darí bọ̀ lé níjọ́ kéèyàn ọjọ́ kọ́lékọ́lé máa jó. àǹtí mi ẹ wo èmi ti kọ̀wé pé mi ṣiṣẹ́ mọ́ o nítorí láìpẹ́ láì jìnnà sí i máa tó dá iléeṣẹ́ tèmi sílẹ̀. ìwà àtàlẹ́jọ́ rò pé ò ṣiṣẹ́ mọ́ mo bèrè sẹ́ títí ẹni ayé ń yẹ kó máa ṣọ́ra ó rántí ọmọ ẹni tó ń ṣe o ṣó rántí pé èmi àti èyí là ń rán àwọn tó kù lẹ́yìn wa lọ sílé ìwé abó ti gbàgbé àyè ń ṣe gan awo tí kájú lù oyè tí wọ́n sọ pé òun lọ kọ̀wé sílẹ̀ kó o ṣiṣẹ́ mọ́ títí ó má jẹ́ kí fáńgẹ̀ kó sí ẹ lọ́pọlọ tó ráwọn ará èkó gba àwọn túnde dix wọn sọmọlúàbí wọ́n lè lùlù yá wọ́n lè lùlù yá wọ́n máa tọ́ ní pé o fáìn wájú o fáìn lẹ́yìn yẹn Ah, àbúrò mi jọmọ àfọlọ́wọ́n bá bẹ́ẹ̀ wo gbogbo tó ń dọ́kọ́ ni wúrà o pẹ̀lẹ́pẹ̀lẹ́ mìíràn wèé ẹ́ ìwọ ni gbogbo gbajúmọ̀ tó wá dọ̀sán wọn tó ń ṣe yìí. ẹ̀gbọ́n mi mo ti ní kẹ́yẹ́ sọ̀rọ̀ bí ẹni tí ò sàn jí mọ́ ah, ẹ wo láti sin lọ kò séèyàn kankan nu fámìlì wa tó bá máa ṣiṣẹ́ mọ́ bẹ́ẹ̀ ni nítorí tó wó bá dé ah, máa tún pàṣẹ fẹ́yìn ìbọ̀kẹ́ má ṣiṣẹ́ mọ́ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí láti àsìkò yìí lọ ẹ̀ lọ sọ́jà mọ́. ינון, עוד 60. bí a kì í ṣọmọdé mọ́ à ń dàgbà sí i àwọn àgbàlagbà dẹ́ sọ pé bí ọba ti ń dàgbà tọ́jú orí bá ti ń gbé pẹ́lẹ́ ó yẹ kó yà yìí máa yé yìí sí i àwọn ọ̀rọ̀ kan wà lára àwọn tajọ́ rẹ̀ tó jẹ́ pé wọ́n lè má lè pè é láti sọ fún ẹ ṣùgbọ́n èmi ní ìgbàgbọ́ pé ẹnu lè gba ẹnìtì láti sọ fún ẹ ọ̀rẹ́ mi ní ẹ tó bá mi ti bá ń wà tó kù díẹ̀ kí àjọ tó o bá lè sọ fún mi jọ́ tí n bá padà realize pé nǹkan tí mò ń ṣe ò dáa ó dẹ̀ mọ́ ò sọ fún mi màá yà fún ẹ. Bọ́lá mo ti wà ẹ̀ bẹ̀rẹ̀ ṣe díẹ̀ mo ti pẹ́ títí débi ìyàwó ẹ̀ dẹ̀ sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ kan ó sọ̀rọ̀ o lòlò sọ̀rọ̀ ó lẹ́nu jọ mẹ́ta ọdún ìwẹ̀ ọ̀hún lóòótọ́ rárá bíi kí èèyàn jáde nílé. láti àárọ̀ pé ẹ yẹ ẹ ti sọ kó o pè wọn lọ́wọ́ ọ̀sán abirọ̀ ni pé alágbájá ẹ̀kọ́ báyìí ni kò ṣe sílẹ̀ fún mi o níjọ́ tó bá ètè wọlé láyé yìí ló máa wọlé bẹ́ẹ̀ bíi agbo kan agbo méjì ṣé yẹ kó rí bẹ́ẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ rárá. ẹ ní àkọ́kọ́ ẹ mo kọ́ dúpẹ́ lọ́wọ́ ẹ náà pé ó bá mi sọ̀rọ̀ torí pé ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó wo ni tó mọ́jú ìyẹn ní owó bí tá a wa àìmọye ọ̀rẹ́ wọn máa sọ ọ̀rọ̀ báyìí fún táwọn pé kí ló kàn mo appreciate tó bá mi sọ̀rọ̀ ṣé o mọ̀ pé níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ ó sọ nǹkan kan ó ní pé à ń dàgbà sí i wọ́n dẹ̀ ní pé tá a bá ní nǹkan àgbà bí èwe la máa rí so tẹ́ ẹ̀ máa ti ń dàgbà definitely èèyàn náà nígbà máa aim high. but do you make her understand. ibi tí mò ń lọ gan nìyẹn ṣé o rò pé bá a ṣe jọ máa ń wà tẹ́lẹ̀ tẹ́gbẹ́ by six o'clock four o'clock gbogbo program tó máa máa ṣe lórí television gbogbo ẹ̀ lájọ máa ń mọ̀ bá a ṣe jọ máa ń gbére àgbẹ̀ nínú rédíò time gbọ́dọ̀ change kò ṣe nísìnyí bí mo ṣe ń bẹ sọ̀rọ̀ ẹ̀ nǹkan kan tó important mi ní tẹlifíṣàn kò ju news at nine lọ lẹ́yìn yẹn ìyókù ìrégbè ni aago kan òru aago méjì òru tó sọ pé mò ń wọlé ó yẹ kó náà mọ̀ tó bá yẹ kó fẹ́ behave maturely ó yẹ kó mọ̀ pé kò ṣe pé mo lọ gbá bọ́ọ̀lù àbí ṣé wọ́n ń ta fúrọ́dísẹ̀ sórí fíìdì lóru ni ó dẹ̀ mọ̀ pé mi ò kí ń mọtí so kí ni mo wá ń ṣe ó yẹ kó mọ̀ pé nǹkan kan wà tó important in my life tí mò ń ṣe. yeah let's not forget ó tún sọ̀rọ̀ kan débi ọ̀rọ̀ lọ́tí tó sọ yẹn ó ń dà wọ̀ ọ̀sẹ̀ dé ó ti mú ọtí ọtí kan rán ní gbogbo ẹnu ẹni ó lóun wá fẹ́ sọ̀rọ̀ tó pé òun fẹ́ káwọn já òun ò mọ nǹkan tóun lè sọ ọmọdé wà lálẹ́ kò yẹ so bá tó sọ pé òkè mọtí sílẹ̀ jẹ́ kí tí wọ́n ti yẹn pé ó ti jẹ́ kí n mọ̀ pé ó ti mú ọtí ń sìn. mi ì mọtí níjọ́ tó ń sọ pé òun gbóòórùn kankan lẹ́nu mi yẹ kí ni ìjẹ̀dí tí wọ́n fi ṣìnáàpù kì í mú mú. kí wàá ní ọ̀rẹ́ sọ̀rọ̀ náà fi rẹ́ ni. ṣé bí jẹ̀dí ló pé mi mú bó ṣe pé mo mú intentionally. all right mo ti bọ́ just change that is my own. afabusa afabusa afabusa afabusa afabusa ee afabusa afabusa. Ah, bàbá musa bàbá musa. a ní sùúrù bàbá musa. tèmi bá mi ta ni àfa musa mi ìlẹ́yìn kankan kí ló ṣí dé máa bọ̀ máa bọ̀ máa bọ̀ èmi bá mi ta ni mo fẹ́ pé o. ṣé o rí ọkùnrin kankan tó lọ ní. ìrìyàn kankan sẹ́. o rí ọkùnrin kan tó dúdú. mi rí i. tọwọ jẹrà bẹ́ẹ̀ tó sọ ní rogodo bẹ́ẹ̀. ètè mi bá mi ta ni mo fẹ́ pé. lóòótọ́ wá wá wá wá omi omi mi rí kò séèyàn kò sí gíláàsì ni ṣẹ́ẹ̀fù ni. ọ̀rọ̀ ilé ẹ̀ka náà. ọ̀sán àjẹbọ́lá ìkìlọ̀ tí mo sọ fún ẹ ta ló sọ fún. bẹ́ẹ̀ ni kankan sọ nǹkan kan kódà ìyàwó àti ọ̀rẹ́ mi tó súnmọ́ mi tímọ́tímọ́ ní ìsọ nǹkan kan fún ẹ. ó dẹ̀ múlẹ̀ pẹ̀lẹ́ níbọ̀dì. Ah, múlẹ̀ èmi yóò múlẹ̀ pẹ̀lẹ́ nìkan kan yóò múlẹ̀ yóò múlẹ̀. ìwà àti àfọmúsà ò múlẹ̀ kò sí láàrin wa ẹ̀ẹ́jọ́ jẹ́ òbí pọ̀ ẹni tó jẹ mọ́ a lè sọ pé bóyá ọjẹ́ mọ́ jíjẹ wọ́n fún mi pé kí n máa jẹ pé tí n bá ti fẹ́ gbaṣẹ́ pé kí n máa jẹ lọ bí mo ti fẹ́ gbaṣẹ́ ni ọ̀tán. ṣàkúrà jàkàrà ṣàkàrà ẹ ti múlẹ̀. ẹ dákun Mr. Dompe ṣé ilẹ̀ mímu ni pé kákan jẹ ah ordinary pàkàn jẹ. ohun tó fà á tí òkú àfàmùsà fi ń jẹ káàkiri nìyẹn tó wá gbọ́ ní tó fẹ́ ṣe ni pé ó fẹ́ mú ẹ lọ sọ́run. dákun kí mo lè ṣe Mr. Dunbar dákun òótọ́ ni tó bá ti dé ní máa ranjú ní máa yíjú mọ́ mi olùrò ẹjọ́ ẹjọ́ pé wọ́n invite yẹn lóòótọ́ ẹ dákun ẹjọ́. ọlọ́dẹ ní ọjọ́ méje pé láti máa gbó contract yẹn lọ sílé. tẹ ẹ ráyè mi lóde gbogbo ohun tí mo rò náà nù pé nísìnyí àwọn oníkọ́ńtàtì kan ti ń dà mí láàmú tí wọ́n ti ń bi mí léèrè pé ẹ̀kíní kan ó sì mọ̀ ń dọ̀jì wọn káàkiri wo yí ànánsì mo ti fọkàn sí pé ayé mi ti fẹ́ yí padà pé tó bá di dọ́là èmi náà dolówó èmi náà mọ̀ náwó ẹ̀rọ ayé mi ló dé dákun ẹ̀ ṣàánú mi. àmọ́ ò lè gbé lọ torí tó bá gbé lọ kí o tó dé bus stop méjì ìròyìn á kẹ́ lára wípé àwọn mọ̀lẹ́bí ẹ̀ ti parun. lọ́ọ̀dì jẹ́ dákun ẹ̀ ṣàánú mi. kí ìwọ náà dẹ̀ tó délé ó ṣeé ṣe o ti ya wèrè. ah mr dọpẹ please ẹ assist mi ẹ jọ ẹ assist mi. a máa ṣe ètùtù ni. again. bẹ́ẹ̀ ni. ètùtù kan náà ló yé mi lọ́yẹ̀ ètùtù náà ṣé kò sí there is no any other way tẹ́lẹ̀ fi help mi ni. a máa ṣe ètùtù a máa gbé lọ sí ìbòjì ní ìhòòhò láago kò rú. ta ni ò gbé. ìwọ ni. èmi mr dọ́pẹ́ ẹ̀jọ̀ help mi ni ṣe ń kókò ẹyọ kan mo pa tó lé mi kiri yìí gbàdídà ni má lọ sí ẹ́sítéètì àwọn òkú ẹ ẹ̀yìn imagine tó máa ṣẹlẹ̀ ẹ̀jọ̀ help mi ẹ̀jọ̀. ó dáa mo ṣetán láti ràn ẹ́ lọ́wọ́. ẹ ṣé ẹ ṣé mo dúpẹ́. màá bẹ́ ẹ gbé. E. ah ẹ ṣé gan ẹ ṣé. àmọ́ ìwọ ni wàá pòfáìdì àwọn ọ̀kẹ́ ètùtù. ah bí kí ni. a máa ra màálù méje àgùntàn dúdú méje pẹ́pẹ́yẹ méje àti obì méje. skisa sẹ́rí obì ló kéré nu dẹ́dárúkọ yẹn mi ní i don't have it bẹ́ẹ̀ ṣé wo mi ti tán mi ní kankan mọ́ sẹ́rí aṣọ tí mo nílé ni mi ń wọ̀ ẹ̀ jọ́ honestly sẹ́rí ilé mi gan wọ́n ti notice pé kò sí kankan lọ́wọ́ mi mọ́ ká ìyàwó mi mo ti ta sẹ́rí káyọ̀ kan ló kù nu family mi sì tá à ń lo ẹ̀jọ́ kò sí bí mo lè ṣe help me? this is a matter of death and madness ó fẹ́ kó wá ohunkóhun tí o lè ṣe láti fi rí àwọn nǹkan yìí torí pé ó léwu. ok eh, màá wá màá ṣàṣe nǹkan kan màá ṣe ẹni tí. everything wà ok. mo ti wo gbogbo ẹ owó táyà náà mo ti wọ ẹ kò sí problem kò sí lóye mo ti yẹ wò. ẹ gbọ́ ṣe dún. èmi náà mo gbọ́ nínú ẹ. ẹ má jẹ́ fọ́ ọ̀rọ̀ gùn nípa nǹkan tẹ̀sán máa fún yín wọn fífi kò ń ṣe bẹ́ẹ̀ ṣé ìdòwò mo sọ pé kẹ́kọ̀ọ́ tó fifty wá ṣé náà ọkọ̀ tẹ̀ ń wò strong is a strong car and àwọn ọkọ̀ eight fifty náà lè lẹ́ ń wò yìí torí pé nǹkan tí mo kàn fẹ́ sáré fowó ṣe ló jẹ́ ń sọ pé kẹ́kọ̀ọ́ tó fifty yẹn ah mi lè ta one fifty ah mi ò ní one fifty. ọ̀nkú ọ̀rọ̀ rí ẹ̀yin gan náà mú ọ̀wọ́n tó mo sì máa náwó díẹ̀ sí na. Ah. tẹ́ ẹ bá wù láti náwó ni o ọkọ̀ tuntun kan lẹ́yìn máa ń gbé bọ̀ láti fátìrì èyí change ọ̀dẹ̀ tó bá wù tí ò sí nǹkan kan tó ṣe àwọn ọkọ̀ eight fifty nine hundred ní ọkọ̀ tẹ̀wé. olóṣèlú ẹni pé mi ò ṣetán àti agi tẹ́ máa ń pè é kò tẹ̀ ìrọ̀rùn ẹ̀jẹ̀ máa lọ. ẹ kí máa lọ. ẹ wá ẹ wá ó dáa kí lè tẹ̀lé ibi mo ní ìdòwò yẹn bá dé mo ní ìdòwò yẹn mi ì dá yín láàmú. ohun tó ṣẹlẹ̀ ni pé ẹ jẹ́ kó bá mi ò fẹ́ kàn sí dá yín èmi gan ti gbogbo ẹ lọ bí n bá jẹ́ pé kódà kò yẹ kí n sọjú one twenty ọlágbé ìbàjọ jẹ́ mo ní kí n fi thirty yẹn sí. ẹ bá ṣe jẹ́ ẹ láǹtẹ̀ nu mọ́ tí títà bá jọ jẹ́ sẹ́kàn bọ̀ náà kò yẹ gbọ́kọ̀ lọ ẹni fún lówó ni láǹtọ̀ pé bá ṣe jọ jẹ́ bá ṣe jọ jẹ́ ẹ ẹ understand mi ẹ kan torí pé mo ti sọ condition mi fún yín ló jẹ́ kẹ́ máa treat mi báyẹn and I don't think it's supposed to be that way anyway ẹ jẹ́ jọ kí fún yín ṣé owó ṣáwà láwọ́ yín bẹ̀yẹn. ó ṣẹlẹ̀ ni pé mi ò mú dání níbi tí mo wà ó tó ṣẹlẹ̀ mọ́tò yìí bóyá fúráyé ọ̀ bóyá dírẹ́fà kan ẹ̀ cash ó wà ní kìí ṣe ọ̀rọ̀ argument sílẹ̀ à ń lọ báńkì òṣẹlẹ̀ owó ti owó ti owó ti wà rẹ̀ ṣé kí rárá tẹ bá ti gbé àti kí ló sí wàhálà wọn. mo ti ní ìdíwọ́ yẹn ló máa sọ bẹ́ẹ̀. Ah, mo ṣe ń lọ sí ẹ lè gbé máa tẹ̀lé nǹkan sí problem ẹ lè gbé máa tẹ̀lé nǹkan sí problem. ọ̀rẹ́ mi ṣòbí ah, jọ̀ọ́ má bínú kẹ́. ọ̀rẹ́ mi ọ̀rọ̀ jíbọ́lá ni mo tún pè ẹ́ fún un ọ̀rọ̀ jíbọ́lá ti sún mi mi mọ̀ kan tí mo fẹ́ ṣe sí ọ̀rọ̀ jíbọ́lá mọ́ ọ̀rọ̀ jíbọ́lá ti fẹ́ gbẹ ẹ̀mí mi báyìí òun mo ṣe ní kí n tún ránṣẹ́ pè ẹ́. èmi náà sọ náà o ò pè mí nípa ìjayà báyìí rí. sórí gbogbo nǹkan tó wà nù ilé ni jíbọ́lá ti ń gbé tàlẹ́yọ kọ̀ọ̀kan báyìí lánàá òde yìí ló gbé mọ́tò kan ṣoṣo tó kù wá kù nílé ló gbé ta ó tẹ̀ tí wàá mọ nǹkan tó bí mi nínú jù nínú gbogbo ẹ̀ ni pé owó tó ta mọ́tò yẹn kò tó nǹkan kan báyìí ṣe ló dàbí ẹni wípé ó fún arákùnrin tó wá ra mọ́tò yẹn ni kí ló làwọn fẹ́ fowó ṣe kò yé mi o mo béèrè tì báyìí lọ́wọ́ jíbọ́lá kò sọ fún mi tí n bá tẹ̀ wá bí léèrè ọ̀rọ̀ báyìí kò ní dá mi lóhùn kò lè bá mi dúró báyìí kájọ jókòó bẹ́ẹ̀ mi àtẹ̀ ṣe jókòó yìí kò ń ṣe jíbọ́lá kò tiẹ̀ fẹ́ bá mi ṣe fojúṣe mẹ́rin nínú ilé mọ́. ọ̀rẹ́ mi ibi tọ́rọ̀ dé yìí sùúrù ló máa ní o ọ̀pọ̀lọpọ̀ sùúrù ló máa ní ṣó mọ̀ pé tí àwọn ọkọ wa tó bá ti gbé ọ̀rọ̀ wọn dé báyìí pẹ̀lú agídí báyìí àfi ká ní sùúrù èmi dẹ̀ mọ̀ pé èṣù ló ń gbógun báyìí àfi kó lọ́ọ́ fi ọ̀rọ̀ wọn tó pásítọ̀ létí. ẹ kí ló ṣe kí ni Jíbọ́lá èpè ló bẹ̀rẹ̀ sí níṣẹ́ nínú ilé ah, ah. wípé ọjọ́ tí mo bá tún lọ sí chọ́ọ̀chì tàbí tí mo bá tún gbàdúrà nínú ilé yìí wípé wàhálà tó máa bá mi fà kò ní jẹ́ kékeré. èmi gan bí mo ṣe wà yìí tí mo bá fẹ́ gbàdúrà nínú ilé yìí màá lọ háìdì gbàdúrà mi ni tí Jíbọ́lá bá gbọ́ wàhálà ni kò fẹ́ rí pásítọ̀ kankan ó ti lé gbogbo wọn dànù. ọ̀rẹ́ mi níbi tọ́rọ̀ dé dúró yìí kó o lọ ní ọ̀pọ̀lọpọ̀ sùúrù kó o lọ kún fún àdúrà àti àwọ̀ lẹ́yìn tó bá ṣe eléyìí tán èmi nígbàgbọ́ pé àwọn bàbá máa sọ pé ọ̀rọ̀ ó máa wo àwọn ọkọ wa létí lóru ju ọ̀sán lọ kó jí wọn pẹ́pẹ́pẹ́ kí wà tí wọ́n kẹ́jọ sọ̀rọ̀ bíi tẹ̀gbọ́ntàbúrò bíi bàbá sọ́mọ nígbà yẹn ọ̀rọ̀ á lè wọ̀ wọ́n létí èmi dẹ̀ mọ̀ pé wọ́n á gbọ́ sí ẹlẹ́rìn. tí má tẹ̀ kọ́kọ́ ra mọ́tò ayọ́kẹ́lẹ́ kékeré kan náà bí a bí o ní seven hundred thousand naira seven hundred tí mo dẹ̀ wá ilẹ̀ kékeré kan kí n wàrà kí n ṣe foundation lé lórí mi dúró bẹ́ẹ̀ màá lọ sí Dubai àwọn owó tí bá ń rí àwọn géèmù tí bá ń rí lórí ọjà tí bá lọ rí àwọn Dubai màá fi máa ṣe léyìn lọ díẹ̀díẹ̀ ìyẹn náà dúró ló yẹ kí bíi ten million naira yẹn náà ó yẹ kó lè tó yes ah of course ó yẹ kó tó ten million naira. àmì mọ́ọ̀lẹ̀ bí. olè olè olè fọwọ́n alẹ́ oníjìbìtì ten mílíọ̀nù ìyá àti bàbá mi ò ṣe kọrú ẹ̀rí tó fi jáde láyé tẹ́ mi lí. owó téèyàn ní téèyàn ya wèrè ló fẹ́ nu pè gbàgà báyìí. Ah! owó téèyàn ń gbọ́ téèyàn ya wèrè ló fẹ́ nu pè báyìí. ìdí dàkú ó ti ṣe yàwúyàwú ni ó ti ń ṣe ó ti ń ṣe ah! irú ayé wo leléyìí báyìí wọ̀ lọ ọmọjọ́ wo ni ẹ ọmọjọ́ wo ni wọ́n ọmọbìnrin yìí. Ah, ah! mi sábà tẹ́sí máa ń pariwo ìṣá èlò ní ten million èlò èlò gbogbo ní ten million ẹ̀yin tí mo fi tí mo ti rò pé tí ẹ pé tí ó gbogbo ẹ̀ bá dé lẹ́ẹ̀kan sí ẹ̀yin máníjà mi ẹ̀yin náà lè ṣe báyìí tó bá yá wọn léyìn ò láìka ọmọ yẹ ẹ wo bẹ ṣe ń pariwo bí ara oko. orí ẹ ti dàrú orí ẹ ti sán pàápàá ó sán sínú èmi èmi ò ṣe máníjà olè wo wọ́n tára ilé yín bá ń jẹ kòkòrò tí ò dáa tó bá dòru tí kò ẹ̀ bá dé ukẹ́ukẹ́ ọmọ níjà sùn lóru kò ọmọ níjà sùn wo èmi ò máa jẹun tó lè dọ̀gẹ̀dẹ̀ lọ sórí wọn bá tí mo rà ń rí mo náà yọ ọkàn pẹ̀lú ẹ̀ mi ò kán gbígbé ọlọ́wọ́n ọba lọ. adáhánná ló yá ní àwọn kẹ́kẹ́ yẹn wọ́n fò sọ́lẹ̀ wọ́n kú lójijì nígbà yẹn kí wọ́n lé owó ju bó ṣe yẹ lọ ẹ̀ tí ì ní jáde lábẹ́ ẹ ti máa lé owó owó wọ́n ti ẹ̀sọ́ lónìí gbogbo ẹ̀ tẹ́ bá ti ranjú wọn tó yín tó yín bá ṣe kò gbà kó gbà báyìí bá ti rán báyìí wọn máa ranjú wọn ni bí owó bí omi kankan kọ́kọ́ sí yín gbogbo ara ni kí ló dé ó mọ̀ bẹ́ẹ̀ lọ ti jẹ́ ń fi ẹ̀ṣọ̀ gbọ́ wọ́n gbọ́ wà nú oyún tó nílé ayé tó tọ́wọ́ òjò oṣù tí òjò omi mọ́ àwọn táwọn bá lé ayé kọ́ṣẹ́ káwá lọ para wa dànù torí àlówó ni mo bí ẹ́ èmi ẹ̀gbọ́n ẹ̀ tó bá láyé gan mi ò ká ten million ló sì ń dárúkọ ten million ẹ̀rú sì ń já mi láyà mo dẹ̀ lápá tẹ́sán wá kí ló dé wo táwọn EFCC bá bí ẹ wo wọ́n máa fi ọ̀pá báyà máa fi wọn ẹ̀wọ̀n ẹni ṣó wá rí o tún máa wò mí tí bá dídì kó fèrè owó kan tí ó dàbí owó òjijì fún ara báyìí máa pa àwọn EFCC máa ní ẹ̀ somebody mo ní ọmọ kan ó ṣe fraud ó ṣe eh, eh, eh, kí ni àwọn òṣì ń ṣe ìwádìí àti ṣe kọ̀ǹpútà ẹ ti ń tẹ wọ́n rí ah, àbí ah, ó lè ló máa pa ẹ́ olè oníbàyà kẹrẹkẹ olè olè olè pa mí gbogbo ayé ló máa gbọ́ ten mílíọ̀nù ní ògbọ́ rí ìyá mi ò gbà rú ẹ̀ yìí ẹ̀ ten mílíọ̀nù ten ten ten mílíọ̀nù ó. tí má sì gbèdé ẹ ẹ má nànú ẹ máa dáná nǹkan mi ni ẹ ṣẹbẹ máa rún pàrọ máa ta nǹkan ta lọ́jà ẹ̀ náà ni kò sí problem. value ẹ̀yin ọ̀rẹ́ mi gẹ́gẹ́ bẹ́yìn náà ṣe mọ̀ pé nígbà tí o ti sin gbogbo àjọlẹ̀pọ̀ bọ̀ nísìnyí tó o ti wá dé àjọ hmm, máa jẹ̀gbádùn ẹ̀yìn hmm, lọ́wọ́lọ́wọ́ ń sìn mo fẹ́ kí gbogbo yín kẹ́ béèrè nǹkan tẹ́ bá fẹ́ máa ṣe fún yín. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ó kúkú mọ̀ mí kò ń ṣàánú èmi ò ní wàhálà nù tó bá sì lè fi mí ṣe pa ẹ kémi àti ẹmà ìjọ ṣe wọléwọ̀de ó bá tàn. pa ó ti di pa mi látẹ̀ni lọ. sísá aláyọ̀ hmm. mo kọ́ mi ò lè di kọ̀ọ̀kan mọ̀mọ́ bẹ́ẹ̀ tí màmá sẹ́gbẹ́ kan ṣó ti di ṣáàtì mi ní bíi three hundred thousand kí mi náà fi kọjá so that kọjá mi pọ̀ ọmọ kí mi náà yẹ kó ti yí ẹ̀ na ọ̀rẹ́ mi three hundred thousand naira. kò ti rí gbà. ìyẹn tó wá kéré nínú mm. gbogbo owó tá à ń sọ yìí. Eh? bẹ́ẹ̀ ni. Hmm. mo mà dúpẹ́ o tí ọ̀rẹ́ mi ti náwó lọ́wọ́ àmọ́ o kí ni mo fẹ́ béèrè lọ́wọ́ ọ̀rẹ́ mi pé ṣe fún mi o. sọ nǹkan tó bá fẹ́ máa ṣe fún ẹ. nǹkan tó wù mí ni pé mo fẹ́ kó sanwó skul mi fún ọdún kan. ọdún kan bí ọdún máa wọrí máa sanwó school ẹ fún ọdún mẹ́ta. Are you sure? Yes! Ṣé wo ní nǹkan kan láti béèrè? Ẹ máa kúkú béèrè, ọ̀rẹ́ mi ṣó ti rí bí ṣe wà yìí, ìlú yìí ti sú mi. Ṣáà gba físà fún mi, kó dẹ̀ sanwó fúláìtì mi, máa lọ sí amẹ́ríkà ló bá tán. olè olè ló ṣe olókùnkùn olè. gbogbo yín ṣàlẹ̀ ti béèrè nǹkan tẹ́ fẹ́ kí ló dé nǹkan tóun náà fẹ́ ló béèrè yẹn ó fẹ́ lọ amẹ́ríkà má wọrí bó ṣe ń bá mi sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ó ti jókòó jẹun pọ̀ pẹ̀lú George Bush. Ah, eh, eh, eh, ṣé rí gbogbo ẹ̀rù tó wà lẹ́yìn? nítorí pé tówó bá dé mi ní lè máa wo gbogbo àwọn aṣọ yìí mọ́ ẹ ṣáàmù àwọn designers ló ti máa wọ. bíi Gucci mm-hmm. dos and Gabbana. Tommy Hilfiger. Eh! ọ̀rẹ́ mi ti lọ. Ah. bá a tó ti lọ jù ah. lọ́wọ́ lágbára eh. lọ́wọ́ bá ṣe ilé ìfúnni mi náà bá dúpẹ́ o ó lè eh. ṣe ó lè ṣe ó fi lè bóòlù eléyìí máa gbà lọ. àlẹ́ mi ò ṣe é pẹ́. mọ̀mọ́. Ah, o jẹ́ o mọ̀ pé o ti mọ sáìsì mi. mọ̀mọ́ nígbà tí fáìn o ti mọ sáìsì mi wọ́n gbà sí ṣé o ṣe àbúrò rẹ̀. Oh, yes student lọ́mọ hmm, mo mọ̀ pé tó bá wọ ilé èdè campus yìí gbogbo àwọn big boys tó wà ní ọgbà wọn máa máa wù ẹ́. ìyá amẹ́ríkà kó tó di pé o darapọ̀ mọ́ wọn lọ́hùn ìwọ náà yẹ kí lè yẹ kí lè lè gbẹ. kí ṣe ọ̀rẹ́ mi bẹ́ẹ̀ ni. bá a mú un. kí ló dé? ẹ ṣàìsẹ ni. kí ló dé? kí ló dé? kí ló dé? kí ló dé? kí ló dé? kí ló dé? kí ló dé? kí ló dé?

mi mọ nǹkan tó ń ṣe ṣùgbọ́n nǹkan tí mo kàn rí ni pé lójijì á pariwo á pariwo gan kódà àwọn dókítà ti ní ó ti sún àwọn. ọ̀rẹ́ mi irú ọ̀rọ̀ báyìí àdúrà mà lọ̀rọ̀ báyìí máa pa. ṣé bí wọn náà mọ bìbí sí ó mọ̀ mí pálàdúrà ni mí ó mọ̀ mí pé mo máa ń gbàdúrà gan pé mi ìlẹ́lòmí ìjọ lọ́hùn lọ mo kúkú ń gbà á mo ń gbà á ẹ àní jẹ́ ó sú wa ni ọ̀rẹ́ mi àní jẹ́ ó sú wa ni torí èmi mọ̀ pé kò sí bí ìṣòro kan ṣe lè lélele tó tí ọlọ́run ò lè kápá o a túbọ̀ kún fàdúrà ni ọlọ́run á dẹ̀ gbàdúrà wa. ta ni o. jọ Mr. Ajibola, Ajíbọ́nà lábìrì. wọ́n sí ilé ẹbí ni ìyàwó wọn ẹ mi sílẹ̀ dùn. láti iléeṣẹ́ New Heritage ni mo ti wá so wọ́n ní ká fún wọn ní lẹ́tà yìí. weeks ultimatum. ma pàápàá wọ́n ní kí a sọ fún wọn wípé ọ̀sẹ̀ méjì péré la fún wọn kí wọ́n fi parí contract àgbé fún wọn bí kọ́ kí wọ́n dá owó wa padà fún wa. ẹ wo ẹ má bá mi sọ fáwọn ọ̀gá pé kán má bínú yìí ara wo yansi hospital náà wà iṣẹ́ iná ló dá wàhálà sí wọn lọ́rùn ṣùgbọ́n tó bá dìrọ̀lẹ́ máa jíṣẹ́ fún wọn ṣé ẹ ti gbọ́. ọlọ́run á máa làáfíà wa but ẹ make sure pé ẹ bá wa fi ìwé yẹn jíṣẹ́ fún wọn. máa jíṣẹ́ fún wọn máa jíṣẹ́ fún wọn ẹ ṣe gan ẹ káàbọ̀ sá ẹ wá sá. <laughs> ọ̀rẹ́ mi ah, two weeks two weeks ultimatum twenty million naira ibo ni mo fẹ́ wọ̀ ah, ní sùúrù ní sùúrù tó ló ń tọ́jú ẹ̀jọ́ sọ ìwà tí arákùnrin ọ̀rọ̀ yóò yé mi kí ló dé ṣàlàyé fún mi. Jíbọ́ládé ọ̀rọ̀ ẹ̀ ò yé mi ó gba kọ́ńtíráàtì kan twenty million naira kó dẹ̀ ti pẹ́ tó ti gba kọ́ńtíráàtì yìí Jíbọ́ ló ń ṣiṣẹ́ oníṣẹ́. Ah, mi ìdààmú ibi tó kówó sí. Hmm. ọ̀rẹ́ mi ara nǹkan tí mo ṣe ń sọ fún ẹ̀sìn yìí nìyẹn o nǹkan tí mo ṣe ń sọ fún ẹ̀sìn sí yìí nìyẹn take it easy wọ́n ní kò sí ohun tó le jàdúrà lọ àdúrà náà la máa kó fún ṣó dára àdúrà jíbọ́lá nígbà tára wọn bá ya tán sórí àti kọ́ńtíráàtì o àtọwọ́ o ìgbà yín la máa ṣe máa máa rójú tù ú nígbà tá a bá kún fàdúrà tára bùtà tí bọ́lá bá yá ṣọlá ti kọ́ńtàtì yẹn kékeré ni o àbọ̀wá bá ní o ọlọ́wà fún ọ lálàáfíà o èmi náà ò dẹ̀ ní dúró mi ní dákẹ́ àdúrà lórí ọ̀rọ̀ yìí o. Ah, ibi tọ́lọ̀ ló dé yìí sìn a ní láti bí símọ̀ àwọn pèsè one hospital ti gbé ẹ̀wọ̀ is not the right place wọn á kàn máa gba owó lọ́wọ́ yín because àwọn tó ń bàjá ọlọ́run nìkan ló mọ̀ àwa ò mọ̀ dẹ́kọ́ máa fún ẹ lóhun dẹ́gbẹ́ pé èèyàn máa sunsun ààrẹ lọ títí títí títí títí èmi ò mọ àǹfààní yẹn o kódà kò sí kí wọ́n bẹ̀rẹ̀ ìsọjí kan àbí seven days. mo nígbà kọ́ lọ́ máa gbàdúrà àpèlé ní dáàdì àti bí mi náà lè ṣe lọ́sìn mo máa yà lọ́dọ̀ so màá sọ fún ọmọ kò tó bá lè ṣe wọn jọ kọ́ ṣàánú wa ó ti yẹ ẹ̀dẹ̀ bóyá gbàdúrà ni wọ́n máa fún mi náà tẹ́lẹ̀ náà máa ṣe nílé máa ṣe tí mi bá lè padà dé ibà ní alẹ́ àdékòdì ní àárọ̀ balẹ̀ yẹn ó jẹ́ sẹ́ má jẹ́ tán fún ní òògùn kan tó tó máa ń nà kẹ́tì máa ń sùn lọ rẹ́rẹ́rẹ́ kó má fún wọn ó ti yẹ sẹ́ ìdásókè. ẹ ṣe sà ẹ ṣe gan sà ọ. àbídùn hmm. ó ṣe mo dúpọ̀ ojú òní tiẹ̀ hmm. kò yé mi o mo gbìyànjú o látìgbà tọ́rọ̀ àìsàn yìí ti dé ìbídùn kò síbi tí mi fi ẹsẹ̀ mi tẹ̀ lórí ọ̀rọ̀ títì mi ìwà mẹni tá a ṣẹ̀ báyìí mi mẹni tá a ṣẹ̀ tó tó tó fi rú eléyìí ṣe fún mi kó ṣàánú mi. a ní dúró náà ni tẹ́ẹ̀ bá ní sọ pé ọ̀rọ̀ ọmọ kékeré èmi mo bí kọ́ta lè gbé títí lọ pẹ̀lú àdúrà kò sí kan tọ́lọ́run ò lè ṣe. ó rí sọ sórí mo ti gbìyànjú kò sí chọ́ọ̀chì tí mi ti fi ẹsẹ̀ mi tẹ̀ àmọ́ kò lè rí ìdánilójú kó má dàbẹ́ ni pé bóyá mo dágun lásọ̀rọ̀ ẹ̀ má gbé lọ ìgbà wo ló fẹ́ ká gbé lọ gan. Ah, tó bá ti di lọ́la màá wá síbí so àwa gbé lọ síbi. ṣé màá máa retí ẹ lọ́la ojú ò ní tiẹ̀ ọlọ́run àṣẹnú iṣẹ́ tu ẹ ànífirú eléyìí sàn o ẹ̀wọ́ náà gun òjẹun ni jẹ́ oúnjẹ wà ní kíṣìn ṣe lọ gún oúnjẹ tiẹ̀ wá. títí èyí kí mo máa nínú nìyẹn. alàgbàjíwọlá sà nígbà tí ara yín ti wáyá báyìí adàkẹ́ ẹ̀ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yín torí pé ilé olúwa la wà yìí torí tí ẹ bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yín gbogbo iṣẹ́ tí a ṣe yálà ìkú tán ni ẹ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yín. sọ ṣẹ́rí mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín fún oore tí ẹ ṣe nínú ayé mi natural fact eh, ẹ̀yin lọ́lọ́run wọn sí mi but I have a problem ṣẹ́rí ibi tí ẹ mọ̀rọ̀ lọ yẹn olùsọ àwọn dìsí visa ó difficult fún mi ó difficult ah ó difficult gan sa ẹ wò ẹ jẹ́ kí n sọ reason fún yín ó lè understand bí mo sọ ẹ ṣẹ́rí èmi àti àwọn tí a jọ dòwò papọ̀ tọ́rọ̀ mi fi rí bó ṣe rí àtijọ́ múlẹ̀ in natural fact by the time náà múlẹ̀ yẹn wọ́n jẹ́ kó yé mi wípé tí n bá sọ n tó wà láàrin mi àti wọn fún ẹ̀dọ́ ọlọ́run àlàyé kankan wọ́n ní ó likely kí n kú tàbí kí n ya òrè in which mi fẹ́ kí kankan ṣẹlẹ̀ sí mi nínú ayé mi bẹ̀ ẹ jọ̀ọ́ sà ẹ jọ̀ọ́ ẹ gbà mí bí mo ṣe rí mo appreciate yẹn ẹ jọ̀ọ́ sà. alàgbàjì bọ́lá ẹ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yín ilé olúwa lẹ́wà yìí torí tí ẹ bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yín bíbélì fi yọ wáyé pé ó fi yọ wáyé pé ẹ̀dákẹ́dà tó bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ kò ní kú ikú kan bí kò ṣe yíyẹ ẹ̀yin jẹ́wọ́. mo mo mo wà sí ọ̀pẹ yìí gan ẹ̀ ní fẹ́ kí nǹkan tẹ ẹ ṣe kó bàjẹ́ torí kọ́ san pípì wọ́n warn mi seriously ìsìlá ẹgbẹ́ gba tiẹ̀ kọ́ lẹ̀ gan lóṣù fẹ́ẹ́ rí agreement yẹn sọ́ọ́lì láàrin wa pé mi ò gbọ́dọ̀ sọ fẹ́ẹ́ ní bọ́dì ẹsikisa ṣíṣe àmọ́ tí bá sọ fún yín tẹ́tí bá ṣẹlẹ̀ sí mi ọrùn yín náà mo wà ó mò ń bọ̀ ọmọ fẹ́ sọ náà ni ṣe rí olùsọ ní tó ṣẹlẹ̀ ni pé ṣe rí kọ̀ǹtrátọ̀ ni mí mo máa ń gbaṣẹ́ káàkiri ni there is a particular company tí mo lọ gbaṣẹ́ lọ́dọ̀ wọn ṣe rí ọmọbìnrin kan wá wà tó jẹ́ akọ̀wé iléeṣẹ́ yẹn òun ló wá promise kó máa help me. èmi àti ẹ̀ àjọ ń èmi àti ẹ̀ àjọ ń ṣe ọ̀rẹ́ ṣá ọ̀rẹ́ ṣe mọ̀ so I ṣá close somehow so ó ṣáà mú mi lọ sọ́dọ̀ àfa kan ṣé lọ́dọ̀ àfa tó mú mi lọ ẹ̀. tí bọ́lá kí ló ṣe é ó ṣàṣẹ enjoy ara ẹ̀ tán ni. ọ títí ẹ̀mí ò tán honestly renewed àbí lórí contract tó fẹ́ gbà ní ọ́fíìsì wa. ẹ nà. wo ìwọ ló fà á. bíbá o. Ah. Ah. o ò ní fẹ́ gbà o. ó dẹ̀ ń sọ̀rọ̀ bíi ilé kí lójú tiẹ̀ náà tó ṣé o mọ ìgbà tí mo fi ń dààmú wá sọ́fíìsì ni tọ́kẹ́ bá wọn dàmí láàmú kí n wá lónìí kí n wá lọ́la ṣé bí wọn rántí tó ṣe fún mi last time tó lọ́n ṣe mítìn lọ́wọ́ pẹ̀lú àwọn kan tó lo good solid four hours gbàdúrà tó ṣe tán náà ṣé bó fi nílẹ̀ sí ìta ló dẹ̀ bá tiẹ̀ lọ. ẹ jíbọ́lá àwọn àgbàbọ̀ wọn ni ojúbọ̀rọ̀ ṣe gbọmọ lọ́wọ́ èkó rọ ẹni tó bá dẹ̀ máa jẹun gbọ̀ngbọ̀n àtìlẹ̀kùn gbọ̀ngbọ̀n ah, gbogbo àwọn tó wá ń gba contract lọ́fíìsì wa ó jáde sọ̀rọ̀ ara wọn ni bẹ́ẹ̀ ni tó o bá ní contract gbà ìwọ gan aṣáájú tó múnádóko kó tó lè bọ̀ sí i. kí n máa lọ ṣoògùn tó gbọ́n fẹ́ gbaṣẹ́ títí nígbà tó ń ṣe pọ́nilé mi àti ẹ ti ń tẹ̀léra wa you know i'm a christian ah i'm a practicing christian kí wọ́n lọ máa ṣe oògùn ah o iṣẹ́ yín yẹn máa gbélé ẹ̀ lọ. ah ìyá tó lè ṣe ń dán mi èṣù láti. Bíbọ́lá o kàn fojú ju ẹkùn lásán ni o ò já sí nǹkan kan rárá. Hmm. wo jésù tí mo já sí yẹn ó ti tó mi. Jíbọ́lá hmm. ah! wake up wake up ah. Eh, oh God. Anyway mo ní ọ̀dọ̀ àfà kan tó rẹ pé tí n bá mú ẹ lọ kò ṣe tí rè kì í bá sí ni sórí tó bá ti lè ṣáájò fún ẹ contract ẹ within two weeks ọ̀gá mi máa bu ọwọ́ lùwẹ̀ fún ẹ. <laughs> kí n tẹ̀lé lọ ọ̀dọ̀ àfà àbáwọn tó máa ń wé kinní tó nìyẹn kọ́ ni ah, ah, ah, kí mo fẹ́ máa sọ bẹ́ẹ̀ gan-an tẹ̀dó tá a bá débẹ̀ tó bá gbọ́ pé kírísítẹ̀nì mi ṣé ó tiẹ̀ dá mi lóhùn. kí ló ń sọ yìí kírísítẹ̀n mùsùlùmí ọlọ́run kan náà la ń sìn ìwọ ṣàtọ pé ìṣòro ẹ rèé. bọ̀ tí yóò gbowó lọ ìyẹn ni mi lè sọ o. la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam asalatu fún iṣẹ́ ọlọ́run mr ṣùgbọ́n ẹ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. kó o dùn márì. kẹ́ ẹ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run kẹ́ ẹ dúpẹ́ lọ́wọ́ arábìnrin ṣe é ṣe fún yín iṣẹ́ ńlá ni nítorí ewé ojú omi kì í nísìnyí ṣé nílé iṣẹ́ tẹ́lẹ̀ ti fẹ́ gbaṣẹ́ yẹn hmm, bọ́n bá rí wọn ò ní sinmi. ṣé wàá rí iṣẹ́ tá a ṣe fún yín aago kan òru lórí odó láti ṣe fún yín ṣé ẹ ṣe tán láti ṣe. ẹsikisa hmm, ṣé èyí ti pẹ́ máa gún mi lódó. àwùjọ ìlà ẹ̀. Jíbọ́lá Jíbọ́lá. Ah orí mi ẹlẹ́dàá mi inú mà jí o ha tèmi àti ẹ tá a jọ ń sùn tá a jọ ń jí ò sọ kankan fún mi. kò tí ọkọ mi o ṣe bára ẹ ló ṣe o tún wá pa ẹgbẹ́ àlàyé èèyàn bíi títí ẹ o tún pa ó pa èèyàn. Ìgbà ìmọ̀ ni ẹ̀kọ́ ti jẹ́ wọ́n láti lè bá sí. ah Titi, títí olùsọ ọmọbìnrin tó kó bá mi nì wọ́n ló kó bá mi. jíbọ́lá èmi kọ́ ni mo kó bẹ́ẹ̀ ìwọ̀nba díẹ̀ ni tèmi nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀. dọ́ńpẹ́ bàbá ọ̀rẹ́ mi títí láyọ̀ tí mo sọ pé ó múṣẹ́ wá ni. títí láyọ̀ wọ́n sọ pé wọ́n ló múṣẹ́ wá ẹ̀ka lọ. dọ́ńpẹ́ ọ̀rẹ́ mi sì ròyìn fún mi dáadáa ó jẹ́ kí n mọ̀ pé ẹ good lórí iṣẹ́ tí mo mú wáyé sure banker ni mo dẹ̀ ti ṣe proper planning mi lórí ẹ̀ tí mo dẹ̀ mọ̀ pé in two weeks time mo gùn yẹn máa gba check twenty million naira. twenty million naira. Ah, eh, títí láyọ̀ kò sí wàhálà sórí àwọn tó wá gbéṣẹ́ fún yín we are professionals wọ́n play aspect tọ̀dọ̀ dáadáa kó o fi yòókù lẹ̀ fáwa. ṣẹ́rí lórí aspect tọ̀dọ̀ tèmi kò sí problem nǹkan kan tèmi ò kàn fẹ́ ni cheating no cheating. báwo ló ṣe fẹ́ sí. fifty percent fún ẹ̀yin èmi náà fifty percent. fifty percent no cheating. kò sí wàhálà tó yẹ kí bó ṣe fẹ́ ni. James. dọ́ńpẹ́ bàbá. ìwọ play role Musa ìyẹn túmọ̀ sí wípé kóòdù tá a máa lò ní kóòdù a stroke six. dọ̀npẹ́ bàbá. Ah, ó pa ṣùgbọ́n rẹ jẹ, ó ṣàrẹ jẹ. Tí lóòótọ́ ló pààyàn wo àbámọ̀dá náà pè yẹn o. àbámọ̀dá ni. yes. Ah! kò lè yí ẹṣẹ tiwa ni now anytime soon James afamusa wọn máa jáde sí i ó láwọn pẹ̀tẹ́ màá tó ń ṣe sí o jẹ́ pé everywhere bá wà láì a kà máa jáde sí àrùn púpù ni. Eh, eh. ẹ̀yin pípù ẹ̀ lé gan o ó máa jáde sí bí òkú. ṣàkú jọkà pàkíyàmí àfà ah, àfẹyìn ọlọ́run ah, àfọ ọlọ́run ni àfọ ọlọ́run. wà ilé wa tẹ́ ti ń ṣe fàájì àbí kó lè ṣayé báyìí nígbà tí èmi àti ìjọ ṣe deal twenty million naira ah, ah. ẹ wá dá jayé ẹ ń dá gbogbo ẹ ní báyìí ẹ wò kí n tó lọ bíbá ilé ni màá gba owó mi tí mi bá gba ṣí àtẹ̀mí bíbá mi ìtẹ̀ta bẹ́ẹ̀ ni mo sọ fún yín nínú kí n pe ọlọ́pàá kí n sọ fọlọ́pàá pé fọ́n wọn ní gbogbo wa bẹ́ẹ̀ ni tí mi bá gbowó mi gbogbo wa la máa ṣẹ̀wọ̀n bẹ́ẹ̀ ni mo sọ fún yín. títí aláyọ̀ farabalẹ̀ náà sórí owó tó ń sọ̀rọ̀ nípa yìí a fẹ́ kí atẹ́gùn fẹ́ sílẹ̀ díẹ̀ ni afẹ́ kí wàhálà dé bá Jíbọ́lá dáadáa kó wọn bá ráàyè máa bí máa tẹ́tì wa and fifty percent tó ló fẹ́ gbà lówó yìí ó ti pọ̀ jù because ọmọ yẹn tí mo ti ná ni ó ní iye tí mo fi ṣe oògùn. àbúrò pé ojú lásán ni àfọ musa james tó fi àpíẹ̀ sí Jíbọ́lá ni. ẹ ẹ ẹ mr man iye ò fọ́kì kan mi kọ̀ọ̀kan mi o bẹ́ẹ̀ ni mo sọ fún yín aspect ní ilé ìpìlẹ̀ yẹn èmi ti play aspect mi kọjá owó dẹ̀ ti jáde so kẹ́ fún mi lọ́wọ́ mi ní kíákíá sìn ṣé o mọ̀ pé torí díù yìí ni mo ṣe resign kúrò níbi iṣẹ́ ni o wá sọ fún mi pé o lọ ṣoògùn kí ló kàn mí pẹ̀lú ṣoògùn. títí aláyọ̀ farabalẹ̀ ọmọ tó ṣẹlẹ̀ pé kó fi ara balẹ̀ fifty percent yẹn máa fún ẹ tó bá di next week máa gbé ẹ lórí àgbo pé kó wá gbà. Mm-hmm. ẹ ṣeun okay no problem. Right. Right. Dọ́ńpẹ́ bàbá, ṣáfẹ́ fún ọ lówó yẹn ni. Dọ́ńpẹ́ èmi bìlíf pé owó yẹn ti pọ̀ jù. Kò lè yí ohun tí àgbà fi ń jẹ kọ́, àbẹ̀wé ló wà. Títí. Títí. Ah, ah, ah, ah do you want to tell me pé ẹjọ́ lù mí jìbìtì ni ah, ah, títí rí ọ̀dà ṣé pé àbámusá ọkọ ọmọ pa. ẹ àbámudá lásán ni torí ìròyìn funfun tó rómọdì Eni ẹnikẹ́ni tó bá ti lè rómọdì ìrúkúrí ló máa rí ògbéyàn kọ̀kọ̀ òpèyàn kọ̀kọ̀ èèyàn lásán ló ń yọjú sí ẹ. olùsọ mi ní dìsífò yín ṣe é rí èṣù Faranda lo dúró si to fi jẹ mí yàkọ gọ́ If not, I don't deserve all this from you, Titi, for God's sake. Ah, Yemi. Ọ̀pẹ. Jẹ́ Titi sókè jàre jókòó. Alàgbàjúmọ́lá ìjọ. Olùsọ, àṣẹ titi. òkú mọ̀ sáfún. Ẹ lọ́ba yẹ̀ mí jẹ́ débìlì. Àìsí alàgbàjúmọ́lá ọmọ kò tèmi o. jíbọ́lá jọ dárí jì látìgbà tí gbogbo wàhálà yìí ti ṣẹlẹ̀ èmi gan náà ò gbádùn ayé mi mọ́ wọ̀nranwọ̀nran làwọn púpọ̀ ìfi kàn mí àtìgbà yẹn ni mo ti ń bá káàkiri ọpẹ́lọpẹ́ ọlọ́run ọpẹ́lọpẹ́ alàgbà àwọn ló yọ mí nínú ọ̀rọ̀ ìmọ̀ ìbínú ìjọba fọlọ́ọ̀gbà jẹ́. ẹ ẹ ìrọ̀ wọn bẹ̀bẹ̀ fún un ajẹ́ pé òun náà ti jèrè tiẹ̀ nù pé tèmi tiẹ̀ tó sàn ju tiẹ̀ lọ wèrè ló tiẹ̀ yà ah, olùsọ ilé sọ kankan wájú yìí tẹ́lẹ̀ tí ìbá ṣe bẹ́ẹ̀ à ah, tó yẹ kó o tí sàn àdúrò owó tó yẹ kí wèrè o ti tẹ́ lára rẹ báyìí àmọ́ èyí fẹ́ nomi sọ̀sọ́ kú sọ èyí fẹ́ nomi sọ̀sọ́ kú sọ àsìkò tí mo fi mọ ọmọbìnrin tí a bá ń kọ ọjọ́ tí mo lò lórí èpè kò sí inú ẹ torí inú ìnira ni ó ah, tẹ́ bá máa tójú mi rí olùsọ ẹ àdó mi ó ṣe yìí gbogbo tí wọ́n ṣe ń sọ pé àbámọ̀dá tí àbámọ̀dá ló fi ìyà jẹ mí tó báyìí tó bá jó rìjìnà nǹkan kí ni ó bá ṣẹlẹ̀ sí mi olùsọ ẹgbà mi àbẹ́ ìwà rí tó ṣe fún mi tání mo ti kẹ́kọ̀ọ́ mo kẹ́kọ̀ọ́ ooo kọ́lọ́mọ́jì kẹ́kọ̀ọ́ tipátipá ọmọ náà mi tí ẹ pé mo lérò ní mọ̀ ń sàlàyé fún ni. bí ayé àti ọ̀run bá rí kọjá lọ kí n nínú ọ̀rọ̀ olúwa báyìí kò ní sáláì má ṣe alàgbàjíwọ́lá ẹ wo bí ẹ ṣe ṣègbésí ayé yín ọlọ́run ti pèsè dáadáa tó dá fún yín ẹ wá lọ fi ọwọ́ yín fa ìfàkùfà adúpẹ́ lọ́wọ́ ọlọ́run adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ wo obìnrin ayàrẹ̀rẹ̀ tó lọ́n fún yín ṣàmà ní kò dá tó lóbìnrin ni kí ló tó wá mú yín tẹ́ lọ́n ṣe àgbèrè torí tí ẹ bá ṣe àgbèrè ìyà tí ẹ ń jẹ yìí ẹ ní jẹ́ sista títì ẹ̀rù tẹ́yìn náà balẹ̀ ayé yín dé nítorí pé ẹ̀ ń wá owó ẹ̀ ń wá owó ara pé ẹ̀ ń wá owó náà ló sùn níbi tí wọ́n ti fi òkun kàn yín tí ẹ̀ ń ṣe wérewère káàkiri ah, àwa dúpẹ́ o alàgbà Jíbọ́lá mo bá yín dúpẹ́ mo bá yín yọ̀ èpè ara yín ti yá àwọn ẹni tí wọ́n fi rú èyí kàn yín Ọlọ́run ló mọ orúkọ táwọn náà máa wà báyìí torí kò sí ẹ̀dá kan tí ó máa fi ìyà jẹ ẹ̀dẹ́gbẹ́ tí òun náà ní rí ẹ̀san tiẹ̀ á rí ẹ̀sùn ẹ̀ ẹ̀kúnlẹ̀ kí á gbàdúrà. jehova jésù kristi. agbada a máa dáná gbogbo àlàyé wa tá wa. mo wá rí rí pé iyán di àtúbú ọbẹ̀ ti di àtúnṣe báyìí sí i you see sórí ibi tí mo rò pé mo yẹ kí n ti bá ọgbọ́n àgùkọ ni mo bá ń bẹ̀ tí wọ́n bá sọ pé irú ẹ̀ ló máa ṣẹlẹ̀ sí ọlọ́run lọ́dọ̀ ènìyàn gbọ́ máa sọ pé kò ní kú pé láyéláyé tó pé mo mọ̀ ẹ́ dáadáa mo sọ fún ẹ ẹ tó ìlú nígbà tí wàá tó ọmọbìnrin bẹ̀rẹ̀ ọmọ jàjàtì kò sí nǹkan kan tó máa padà rí ibi tó ń lọ yìí ìjà ló máa padà kẹ́yìn àlè ìjà ló máa kẹ́yìn àlè kò dẹ̀ náà ní ànínú owó bíi tẹ́gbẹ́ bára ẹdẹ sìn. ó wá mú ẹ lọ bá àfa kò ṣáàfà nìyẹn ṣáàfà nìyí tí wọ́n ń wò yẹn ṣáàfà ni anybody is either àfa àbí pastor náà bá mú yàn lọ́ba tó bá ti sọ pé bá ti dogun pé ẹ amaragbá amarawo afẹ́ lọ ṣàìsàn fún yín ní orí kinní kan afẹ́ lọ ṣàìsàn fún yín ní okòbí kan ó yẹ kó o ti fura kó o ti di pé eléyìí ti kó ní àfa ọ̀gbọ́n ti kó pásítọ̀ ó ń bá àwọn wòlíì ẹgbẹ́ tó kù nínú jẹ́ ni èmi tí mo jọ́ rẹ̀ tímọ́tímọ́ ò lè bá mi sọ kọ́kọ́ wọ́n di eléyìí ti jẹ́ pé òun ti èlé láwọn fún mi pé ọ̀rẹ́ mi mò ń ṣe báyìí o ìjọ tí mo ń kí sẹ́mi tí mo sọ pé ìyàwó ẹ̀fẹ́ jọ sùn mi ó gbọ́n tó ń wí fún mi ni pé nítorí ẹ̀ tó sórí kodò ó mọ ohun tó rán ṣé ohun tó rán náà ni ó kọ àbámọ̀ tó máa gbé e sí nìyí o ṣé ohun tó rán nìyí àti ẹ̀dùpẹ́ wọ́n sì yọ̀ọ̀dá ẹ̀mí ẹ̀ fún wa wọn jẹ́ kí yẹn ṣe bákan bákan pẹ̀lú ẹ̀. kúnlẹ̀ wọn ò náà ò pa mí ọlọ́run ni ò gbà fún ẹlẹ́dàá bàbá mi lọ́ta kan. wọn ò fẹ́ pa ẹ owó tó fẹ́ gbà lọ́wọ́ ẹ̀yẹn gbogbogbò ní tájẹ̀tì wọn kí wọ́n fẹ́ pa ẹ ah. kò náwó ní kòkó tó bá máa gbẹ̀mí ẹ̀. ṣé bẹ́ẹ̀ mi mo débi tí mò ń sọ yìí eh. ah. ọ̀rọ̀ tí bẹ́ẹ̀ lẹ́ bí ẹ lọ mọ́kà ni ẹni tí ọba lò lè sọ̀tàn bẹ wọn ò yọ àdá sí mi o wọn ò yọ ọgbọ́n sí mi àmọ́ tó bá gbọ́ killing by trick àbíbì ló ń jẹ́ bẹ́ẹ̀ àáfàá tí mo ti rò pé mo ti dú wọ́n máa máa bí wọ́n plọ̀tì ẹ̀mí èṣù sínú mi ni o èmi tí ì lè dá di ẹ̀ pa wọ́n tì mí títí títí wọ́n fi dá kíní ọ̀hún dùbúlẹ̀ fún mi tí èèbá sara tó wá ń já mi sí pé àbámọ̀dá ni àfáì ni wọ́n á yọ sí mi káàkiri ọ yọ sí mi sí ti rúùmù mi dánwò tí ìwà ní rògbòkú ọ̀run ni yọ tí ń wululẹ̀ à. Ah níjọ́ kan ó ti ẹ̀yọ̀ kan báyìí láyà mí sì kì èrè dókítà ni ọlọ́mọ ti jẹ́ ńlá pàtẹ́sìn báyìí níjọ́ kan ní títì kí n pé kí n kó nu mọ́tò báyìí tọ́jọ́ báyìí mo rí kọ́ta ni àwọn tó wà ládùúgbò ọmọ tí ń wí wá pa ni wá pa ni wá pa ni n mọ̀ sá gbòmí bọ́ta ètò wa bà mí lọ́kàn jẹ́ ni pé ọmọ kan bá sáré fẹ́ mú kọ́ọ̀pù yẹn bá mi gbọ́n ọba já kọ́ọ̀pù pa pé má fi kọ́ọ̀pù mi gbọ́n mi fún wá pa ọkàn mi ń bàjẹ́ èyí tó wá dáa níjọ́ kan láàrin ọjà bí mo ti tún rí wèrè àfáà yìí mo bá họ ẹ gbà mí o ẹ gbà mí o àfáà Musa náà bá lé mi mú àmì mo bá bu àyà ní fi à ń wé mi lọ́rùn wé mi lápá bí mo ṣe à ń sọ pé yìnyín ṣe wèrè yẹn ló wá dùn mí jù o bí mo ṣe sọ pé yìnyín ṣe wèrè wọn pé àbí ẹ ti wí nù. wọn lè gba ẹgbẹ gbogbo kí o tí alámòdì bá sọmọ ẹ báyìí wọn alámòdì náà ni. ní bàbá kan ti àdé kò sí eyín kankan bí wájú ẹ dọdọ bẹ́ẹ̀ báyìí pé ẹ mọ ọ̀rọ̀ báyìí ló bá kí ọrùn mọ ọ̀rọ̀ báyìí ló bá mú àná orí mi èmi ò rí mi àti báyìí kò fọ́ ọ̀gbọ̀n ni o bí ó bá lọ sí pé ó wà kan á lórí báyìí bẹ́ẹ̀ mo pín kí n ń pè àbí ti ṣe gbogbo tí mò sọ wọn gbàgbọ́ mo ṣe cross bí báyìí ni ká alákọ̀wé tiẹ̀ ni wẹ̀rẹ̀ alákọ̀wé ni àmọ́ mo dúpẹ́ fọlọ́run. ètò bá kù lẹ́yìn ọlọ́run àkó ayọ̀ ọlọ́run ti fún ẹ níyàwó tiẹ̀ o òbí tán dẹ́ padà sínsìn ẹ ṣùgbọ́n nǹkan tẹ́mi fẹ́ ni pé bó ṣe máa ṣe olùlọ́jímọ̀ ni tó máa ń bí mí tó máa ń sọ pé àṣẹ kírun tó ni tó máa ń sọ pé lábọ́jà ọmọ ẹ̀ tí ń bá pè é wọ́n ní máa pè padà máa pè padà à ń ṣe kíní kan lọ́wọ́ àwọn àánú ṣọ́ọ̀ṣì àṣìpá ìyẹn ni mo fẹ́ kó jẹ́ kó padà sí o. ṣé tí wọn bá tiẹ̀ sọ yún fún nígbà tí èpo rèé mi náà dàrú ṣé èyí ni mo pé ẹ̀yìn tí mo lóhùn tọ́ àtọ́lọ́hùn fèkì mo sì ẹ̀gbà tí ọba sórí jìnnà kì í sí fèkì ni gbogbo èmi lẹ́gbẹ́ ọmọ ogun ìgbàlẹ̀ o ìmọ̀lẹ́ ayé ni o àfàdúrà àjagun gbogbo ẹgbẹ́ ni wọ́n belong sí ìyẹn nìkan tó kọ́ ní í tí a bá lọ fún Sunday service tí a bá parí ìsìn tán màá tún bẹ̀rẹ̀ sí tèmi so that gbogbo ọ̀nà lọ́dún tẹ̀ fi ṣá darí gbogbo ẹ̀ṣẹ̀ mi jẹ. ọ̀rẹ́ mi báwo de wa ní ìsìn ṣáré ti yá dáadáa. o ṣú ọ. olùṣọ́ làwọn ń bọ̀. ó ga ọ ìwọ́n tó yẹ pé ta bá wá wò tí ojú ò ní ṣe rí olúwa ṣeun o títí báwo ni ara ẹ ṣe rí pé olúwa ti gba àkóso ara títí ti balẹ̀ báyìí kọ́ lè ṣe fi sí àwọn àǹtí ń wọ́n wà sà àwọn gan-an lọ́rọ̀ àwọn àwọn nìkan àwò títí torí wọ́n sí ilé wọ́n travel. àti wọn bá dé ẹ bá a sọ fún wọn ní next week kó wa mú títí sí ọ̀dọ̀ torí pé ara ẹ ti yá dáadáa. àti bí o gbàgbé yàn ẹ jẹ́ ká fúnlẹ̀ láì bàrà. ẹ gba àdúrà fún wa Jehovah mímọ́ Jésù Kristi mímọ́ Michael mímọ́ mímọ́ àwọn tí a gbé ìjà lọ́wọ́ sí àwa yìí akẹ́lẹ́ ìránṣẹ́ wípé ẹ̀dá gbogbo ogun tó ti ṣẹlẹ̀ sí olúwa ẹ ti jẹ́ kí ìbẹ̀rẹ̀ kọjá olúwa ti fẹ́rẹ̀ ó fẹ́ràn ọkọ̀ ọ̀gbẹ̀rẹ̀. àmì yẹn. a lè dúpẹ́ lórí àwọn náà tó wà wò ó láti ibi jíjì ni wọ́n ti wá kó jẹ́ kí lágbó ìṣẹ̀lẹ̀ sí ọlọ́run tó á mú òun rẹ̀ á dáàbò rẹ̀ dáríjì wá. don àwọn kankan ṣẹlẹ̀ ní organisation wa tí ó yé mi rárá. bí kíni. bí ká parí dọ́tán kẹ́mbọ̀dé má gba iṣẹ́ àti tiẹ̀. ó lè yẹ kẹ́ ẹ mọ̀ pé gbogbo àlá ní one or two responsibilities tá à ń take care of ó yẹ kó yẹ yín náà. don ó yẹ kẹ́ ẹ mọ̀ pé àwa kan a ní parents nílé láti tọ́jú the worst part of it ni ìdọ́sítì tí mo wá worth of twenty million naira àmọ́ bóyá ń lọ. and everybody tó wà ń bíbá ló mọ̀ pé mi mo mú títí wọnú iṣẹ́ ìnà ó yẹ kí ní percentage tèmi tí mo máa take ká tó pín owó ìnà. all right all right ṣe rí kò lè yé yín èmi dọ́ńpẹ́ mo mọ̀ ju yín lọ ṣe rí gbogbo àwọn iṣẹ́ tó wọlé àti owó tó wọlé ó ní àwọn nǹkan tí mo fẹ́ ṣe ni tí má ti ṣe àwọn nǹkan yìí tán màá fún everybody níṣẹ́ àti ẹ̀ dán kò sí ètùtù kọ́bì ọkàn lẹ́yìn kẹ́ wọlé kẹ́ gbowó jáde ká dẹ̀ pé ká máa lọ ká kúrò ń bíbá yìí. ẹ farabalẹ̀ ṣe hàn pé iṣẹ́ títí tí mú wa oníwọ̀ ẹ̀ sì tóbi jù lọ́wọ́ báyìí and ẹ mọ̀ pé mo ti ná àwọn owó kan jáde tá ṣe àwọn tá parí dán ṣe á rí gbogbo ara rẹ̀ mọ iye tó kù hundred percent owó tó kù èmi Don Pearl tí mo ní organisation yìí máa mú seventy percent James Afamusa ìwà àtàwọn colleagues ẹ̀ yòókù máa mú thirty percent. dọ́pẹ́ kò jọ rárá kí ni mo sọ kò ṣẹlẹ̀ ìjọ kì í ṣẹlú ìjọ bó a náà là ń lọ ọpọlọ náà ọpọlọ bó a là ń lò. o lè wọ́n nítorí bó ti jẹ́ dàbí náà wọ́n máa tà á lójúmọ́lẹ̀ àwọn àwọn ẹlẹ́dàá ti tẹ̀ lójúmọ́lẹ̀. James sẹ́ni mo sọ fún ẹ wọ́n bá wo sẹ́ni sọ fún ẹ a máa tún gbogbo èyí kú ọ́lẹ̀. James èmi màá ló bá sọ̀rọ̀. gbàgbé ìjọ èmi dọ́pẹ́. gbàgbé yẹn. owó ń ló ń ṣe máa ṣó ah. possible ni. kò possible rárá. láàrin èmi èmi méjì thirty percent wọn nìkan ó fẹ́ máa náì sábà láàrin èmi one two three four five six seven. ṣàwọn àmì máa pariwo kò jọjọ. ṣe rí gbogbo ètò ti wà lẹ̀ wọ́n kí wọ́n lọ mú iṣẹ́ wá mo lè fọ́ mi ṣe pé màá fún ilé iṣẹ́ àá ah, ah. bí ti fi lè jù ìgbọ́nà tó ń pọ̀ lé àfàwùsá James. ṣe mo gbẹ́ ẹ léyìí tán gbogbo yín máa fi gé mi jẹ àbí mo orogbogàn èmi àforí lakú màá lọ sí everywhere màá bá ṣiṣẹ́ ẹ máa gba ṣíà ẹ wá ní god láti máa bá mi sọ̀rọ̀ ìwọ. àwọn bíbélì gbọ́dọ̀ kú o. àwọn ilé ti kú ọ̀rẹ́ bí. wọ́n gbọ́dọ̀ kú o. o de máa bá ọ lọ ni. èmi. yes. ok ajọ́ máa rí. ìwọ yìí ta ni ìwọ àti ajọ́ máa rí. yọ bẹ́ẹ̀. Ah! 아! 아!